never relent, never give up, you're almost there. Not the end of the road, you surely arise. So many things have happened in life, you're lucky. It's been so strong that you're feeling bad dreams. The world's looking at you like, say, you can do it. You had promises you don't know how to fulfill. You got debts to pay, you don't know how to do it. Mm. But I say to you, to you, God will be right. to find, but never relent. Never give up, you're almost there. Not the end of the road, you surely arise. Ojú ni pọ́n iṣẹ́ kì í ṣe má Fresh one zero five point nine. Bẹ́kún bẹ́ẹ̀dá lẹ́ka ayọ̀ ń bọ́ lówùrọ̀. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn. fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala. ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o. lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala. ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà. láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o. káàkiri àgbáyé. Oyè lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlẹ̀ ó ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. àdọ́pẹ́ jẹ́ kí kinní yẹn ẹ̀yìn jẹ́ kí kinní yẹn wá sí bàǹtẹ́ sábẹ́ ọ̀rọ̀ bàǹtẹ́ sábẹ́ kọlọ̀ lọ́wọ́ aláyè tán ni ọ́ ni àní tíntín ní ó tilẹ̀ ti tó ó gbé tó fi máa mọ́nítọ̀ sí etí mi èmi wá jẹ́ ìjọba bá ọ fọ́ yìí nǹkan. <laughs> ọ̀rọ̀ jẹ́ yọ yí ilé ayé rẹ síbi tí ọ̀jẹ̀ ọlọ́run. wọn ò tiẹ̀ tó bẹ́ẹ̀ ọlọ́run ní ilé ayé mi wà lọ́wọ́ ẹ. ọ̀dà ṣé kí n bọ́ yí ṣé tó bọ́ yí. èdò yí bọ́tìnì ara rẹ ibi ọba rí ọ yí sí oh, oh. bó wù ọ yí pa oh, ibi ọba yíra rẹ sí ni. ìwọ jẹ́ gbórí ara ẹ lẹ́ẹ̀kí bọ́ fa. ibẹ̀ ni ojú kò sí wo ọmọ inú ẹ ní ọ da one fifty million fún un àti ẹ̀kú oríire ti Davido. rádaràda tẹ́ ẹ máa ṣe náà ebi ń pọ ọmọ mi lágbo lé yín ẹ rántí bí bàbá mi bá sọ pé òun fẹ́ béèrè lọ́ńṣọ̀n ló fẹ́ ṣe máa gbọ́ Ah, bàbá tàbá rí bàbá bíi mélòó kan tó bá lè gbé e sórí rédíò pé eh. òun fẹ́ ṣe ìfilọ́lẹ̀ o eh. fún ọmọ tó fẹ́ wọ yunifásitì ẹ̀ẹ́dẹ̀wó <laughs> ẹ̀ẹ́dàwó kankan fún. E, èwo. ẹni èmi mọ bọ́ ọ ni àwọn ni wọ́n bá wọn bí Davido <laughs> ndun ah, àbí njá ọjẹ àbí ndun mọ which of the above. rárá kò dùn mí kò gé mi jẹ. ṣùgbọ́n orin ẹ ti túmọ̀ bí ilé ayé yín ṣe rí. again. bí ilé ayé yín ṣe rí. ilé ayé ẹ̀yin wo. ẹ̀yin tẹ́ ẹ rí jẹ tẹ́ ẹ rí mu tẹ́ ẹ rí ná tẹ́ ẹ rí lò ẹ tún á rẹ̀ dànù bú bílẹ̀ ayé yìí ṣe rí lò bílẹ̀ ayé yìí ṣe rí gan-an. ibo lọ̀rọ̀ yìí gbà ta ọ̀la is it your money? yóò ṣe wá tẹ̀mí lára is it your money. ọdẹ èèyàn mélòó tẹ wá rí pé ebi ti fẹ́ pakú pakú ọ̀dà ọ̀dà ọ̀dà jẹ́ n sọ fún ẹ̀yin ẹ̀yin ọmọ bàbá olówó ẹ̀yin àbí ẹ̀yin bàbá olówó gẹ́gẹ́ náà ẹ̀mélòó rè tẹ ẹ̀mélòó tẹ ti lọ sí UCH rè ẹ̀yin náà ṣe lọ rè é ní department kan bíi Ọ̀túnba Ṣùbọ́mi Ọ̀túnba Ṣùbọ́mi children's ward ibi kan bẹ́ẹ̀ ó ní iye ọmọ ọdún tó gbọ́dọ̀ tẹ́ gbọ́dọ̀ gbé wọ wọ́ọ̀dù bàbá ń sì san owó ń síbẹ̀ fún wọn ni bẹ́ẹ̀ bá wà àwọn tó wà ń kókò ìdí ìkòkò ẹ̀wà bí ẹ bá kò náà mọ̀ ń kòkun kò lókù. mo rántí pé ńgbà kọ́kọ́ lọ́ọ̀nchì Fresh FM Ìbàdàn ọmọwé ah. yín kájú ẹ̀ láyé fẹlẹ́ bọ́ bá rántí tó gbàgbé àtẹ̀lé wọn lọ sí UCH UCH tí wọ́n lọ rèé pé ẹ́ńbílóòkù fún àwọn tó wà lórí lórí ibùsùn àìsàn fáwọn èèyàn ti bẹ ní ibùba ẹlòmíì kàn nílò fifty thousand péré bẹ́ẹ̀ni ọdẹ mélòó tẹ wá lọ sílé ìwòsàn bẹ́ẹ̀ tẹ gbé owó owó tẹ mọ bẹ́ẹ̀ ṣe náà sára eh. yìí ka ìròyìn lónìí ọ̀rọ̀ ìka ọlá o. no ara ròyìn ni owó Davido ka ọlá o ara ròyìn ni o ṣé mẹ́mẹ́ ni. Ah, kò sí ní sínú ròyìn kò sí eh, kò sí inú ròyìn ni yẹjú ọmọ tẹnumọ́ láàrọ yẹjú tẹnumọ́ káfíń náà tún tẹnumọ́ rárá o. àròkọ ẹ ah. abọ́ládé ṣé o sì mọ wo ìlú gángan sí á ni o. àwọn èèyàn mi ò wá gbọ́ ní tá ń sọ̀hún wọ́n ní Davido sọ pé ọkọ̀ òun kan Rolls Royce ó fẹ́ clear rẹ̀ ó wà lójú omi wọn á gbèdé owó tó ń wò fi clear rẹ̀ ó bíi hundred million wọ́n ní láàrin wákàtí kan wọ́n sì dá one twenty million jọ fún. ó ti jù bẹ́ẹ̀ lọ báyìí. yóò ti wọ five hundred million. yóò ti wọ one sixty one ó ti wọ one eighty million. ẹ̀yin kan tó ń bá tọpinpin rẹ̀. àtọ̀ ah, ah, bá sọ̀wọ́ olówó. ọlọ́mọdé yẹ ọjẹ́ yín. ọlọ́mọdé kíni bẹ́ẹ̀ ni lágbo ká. ọlọ́mọdé wọ́n wà ń bá tọpinpin owó rẹ̀ ó ti dè ló. ọmọ tí èsè pé kò rówó ná. má bínú ó kàn jù sí yín ni pé ǹjẹ́ àwọn èèyàn kan bẹ tó fẹ́ràn mi. má bínú sorry sorry. ìpéyìn. sọ̀rọ̀ pé yóò lè kí wọn. <laughs> ngbọ lọ́wọ́ sì ṣe ngbọ lọ́wọ́ ṣe kì òun èsì ìjọba ìkíyàn wọ́n lè fẹ́ fi darí ẹ̀ síbẹ̀ ah, ìran wọ́n máa kíyàn lẹ́ Yorùbá ni. bọ́ọ̀ wọ́n ṣe kíyàn bọ́ọ̀ ní ebi yóò ṣe kíyàn náà. Oh. Eh, I thank you I thank you Abolade Salami I thank you I eh, thank you Mayo Faleke I thank you wo yé mi inú sórí tó bá di ọ̀la lórí bẹ́ẹ̀bẹ́ extra lágbára ọlọ́run á tẹ pẹpẹ kínní yẹn lórí ètò màá yànnàná opinion tèmi lórí ìlú gángan ni kinní yẹn o à ń yànnàná lórí giver àwọn givers àwọn tó tó bùn lówó receiver Davido à ń yànnàná ìhà tí kinní òun ti wá látọ̀dọ̀ ẹ̀ wo ẹ̀ ń receive ní ìsìn ẹyin Abọ́ládé hmm. à ń bọ̀ ń bí ajá balẹ̀ wa àmọ́ gbogbo ọgbọ́n ní fi ń kọ́yàn oríṣiríṣi àwọn ìbéèrè lèèyàn ó béèrè hmm. ní ìṣẹ̀lẹ̀ tó rọra ṣẹlẹ̀ ni ó mú wa fàpẹẹrẹ nígun ti Davido ọmọ bàbá olówó èèyàn ó béèrè pé irú n tí wọ́n ṣe sí Davido yìí ǹjẹ́ ò mọ kó àwọn ìbéèrè bóde pé lákọ̀ọ́kọ́ àwọn èèyàn wo ní bẹ́ẹ̀ nú ayé rẹ̀ hmm. who are the people in your life hmm. irun tí àwọn èèyàn ti ń bẹ nínú ayé Davido yan ṣàpẹrẹ yan sì sáré dáwọ kìí ṣe hmm. pé Davido billionaire ni kìí ṣe pé òun kàn káàkiri cruise pé jẹ́ ń ṣeré ọwọ́ wò kọ̀tọ́rọ̀ bára kò bẹ́ẹ̀gì kì í ṣe bẹ́ẹ̀gì bẹ́ẹ̀gì. ṣe dáadáa kì í ṣe kó nílò owó yìí kó sì kó lọ fáwọn tí wọ́n nílò. kó ṣẹ̀ṣẹ̀ mọ bóyá ọmọ dáadáa ọmọ alálùbáríkà afúnimọ̀ wò bẹ̀ ọ wá sí ìyànà adéọ̀yọ́ ní òní one million ló fún wọn lé alámọ̀là kí wọ́n mọ wà láì. wọ́n náà ń já ọ̀njàmàlà lọ́wọ́ èmi ọ̀njàmàlà ń bẹ̀ o èmi rí lórí sọ́sẹ̀ fìdíhàdé o. Ah, ọlọ́run ó kọ ọyọ. yàkà ìròyìn wa bá a bá dé <laughs> lágbára lọ́wọ́ Elédùmarè eh. lórí bẹ́bẹ́ igun méjèèjì tó pín sí ẹ mọ̀ mọ̀. àwọn ìwé mẹ́rẹ̀ẹ̀rin The Punch mm. Vanguard àti Daily Sun àti Nigerian Tribune bí wọ́n ṣe wá rèé o APC àti làásìgbò tuntun tí ń bẹ nínú ẹgbẹ́ wọn wọ́n ní wọ́n ti á sokùn àbòlé dandan ní olú ilé ẹgbẹ́ ọ̀hún sẹkítẹ́rì àti wọn o kí gbàgbós ogun èè pàrìpà kọ́mọ̀ bá a ṣẹlẹ̀ tọ́ ẹ̀yìn àkọ́kọ́ ìròyìn nu ẹ̀kejì báńkì àgbà àgbáyé World Bank wọ́n ti ṣàlàyé pé hey hey àìrí oúnjẹ jẹ tí ó fa èèyàn búkúbúkú ó ṣeé ṣe kọ́ bẹ́ẹ̀lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn èèyàn orí nǹkan jẹ nínú ilé wọn o World Bank ló ké gbàjarè chai chai ni ìròyìn yẹn ń wí Vanguard látún ti rélé yìí nǹkan. ẹ gbogbo òwe ìròyìn ni wọ́n fi kó à ń kó láàárọ̀ tí ò ní méjèèjì tó sọ tó jẹ́ gbajúgbajà ń bẹ wọ́n lé téńté sí ìta gbangba ìwé ìròyìn ti Daily Sun náà ni o lórí ọ̀rọ̀ ti iléeṣẹ́ olú ilé ẹgbẹ́ òṣèlú APC ti ń bẹ ní Àbújá wọ́n ní àwọn elétò ààbò tójú wọn ọ̀rẹ́ rìn yẹn ṣe ni wọ́n dúró wáńwáń dáńgbé bọ́ọ̀ bá ní nǹkan ṣe mọ̀jẹ̀ àárẹ̀ ọ hmm. ní àhín hmm. ọ̀dà. Hmm wọ́n ní ìgbésẹ̀ yìí àwọn èèyàn kan ní sọ bẹ́ẹ̀ o pé ìgbésẹ̀ yìí ìlọ ń fà á tó fi jẹ́ pé àwọn kan tó fẹ́ ṣe ẹ̀hónú wá bẹ̀ wọ́n mọ̀ bá rọ́nà lọ hmm. ní tí wọ́n fi kó àwọn ṣẹlẹ́tò ààbò tójú wọn ọ̀rẹ́ rìn síbẹ̀ hmm. ti World Bank náà wọ́n kọ síwájú ìwé ìròyìn ti Nigerian Tribune pé bóńjẹ́ ṣe gbẹnu sókè yìí hmm. yóò lé ní mílíọ̀nù bíi mẹ́fọ́ ọmọ Nàìjíríà tí ṣe é mú mi orí wọn tán pátá pátá nínú ìròyìn míì lábẹ́ rẹ̀ olóyè ààrẹ afẹ́ Babalọ́lá ó ti sọ̀rọ̀ wípé bẹ́ẹ̀ ṣe ń wòye o àwọn ọmọ tí wọ́n fẹ́ wo ilé ẹ̀kọ́ gíga yunifásitì WAEC àti NECO ìmọ̀ ń fọjọ́ ọ̀la wọn ṣeré kí ni afẹ́ babalọ́lá rí tó fi sọ bẹ́ẹ̀ inú hmm. ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n kọ sí òun. ilẹ̀ Amẹ́ríkà ti ń pàrokò ìkìlọ̀ fórílẹ̀-èdè Nàìjíríà pé ó ṣeé ṣe kí wọ́n má fún aláǹfààní àti wàrà nǹkan ọjà nílẹ̀ Amẹ́ríkà látàrí báwọn sọ́jà Nàìjíríà unknown gunmen ungun no men bí wọ́n ṣe ṣe àwọn olùfẹ̀hónú hàn yànkanyànkan bàtà sí i ṣojú káì gàdàgbà gàdàgbà ní akọ̀ròyìn yẹn síta gbangba Vanguard fún ti òórọ̀ òní o ìjọba àpapọ̀ Nàìjíríà nínú ìròyìn míì ti kéde pé ó ṣeé ṣe kó jẹ́ oṣù kejìlá December tá à ń wò lọ́ọ̀kan yìí ni wọ́n bẹ̀rẹ̀ àfikún owó iná ọba eléyìí tí à ń san ìròyìn yẹn pé okay now okay now. ọ̀dà tó wẹ̀ wọ́n ní ilé mi tún ti bìwò ní ìpínlẹ̀ èkó èèyàn mẹ́rin ló tún kú ikú àpàpàǹdodo níbẹ̀ nígbà tí wọ́n sì mọ tú àwọn pàǹtí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn bíi márùn-ún ni wọ́n fàyọ kó lábẹ́ rọ̀tìrọ̀tì ilé tó tún wó ní ìlú èkó mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ni wọ́n mùmùkùmù tí wọ́n ń fèfè kúfèé ń fàfà kúfà àjọ NDLEA ni ló sọ bẹ́ẹ̀ hmm. ìjàmbá ọkọ̀ ṣẹlẹ̀ lójú pópónà èkó wá síbàdàn lẹ́ẹ̀kan sí ọkọ̀ àjàgbéjò iná lọ́mọ̀mọ̀ gbaná jẹ́ ńbẹ̀ èèyàn márùn-ún ni wọ́n sọ pé wọ́n tún kú ọ hmm. ọkọ̀ akérò kan náà òun náà tún ní jàmbá ìjàmbá mú ẹ̀mí èèyàn mẹ́ta lọ ọlọ́run mọ̀mọ̀ gbà wá irú èwo tún lè léyìí o hmm. asop ti bá ìjọba àpapọ̀ sọ̀rọ̀ wọ́n ní owó táwọn ní làwọn ń yá ìjọba àpapọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o ẹ mọ̀ jẹ́ kí ìyanṣẹ́lódì kankan kó tún wáyé o asup ni o kì í ṣe asu o asup yàtọ̀ ti polytechnic ni o mm-hmm. association of kinu. Eh? Mm. polytechnic education náà ni. asupu <laughs> su, gbogbo ẹ su su náà ni su kò asu ọ̀rọ̀ yìí ò ní sú ìjọba o. Mm. ẹ wọ ìròyìn ṣẹ́kù ní àkòrí láwọn apá bí o kó tó di pa lọ bí kọ̀ọ̀kan dán rẹ̀ gan ti ṣe àlàyé ìròyìn ṣẹ́rí lára ẹ̀ òun náà ni ìròyìn kan tí ò fi taratara dùn mọ́ nínú wọ́n ní àwọn alákatakí tí adéyalọ kan láti ilẹ̀ Cameroon ní wọ́n ya bo Nàìjíríà tí wọ́n sì ṣekú pa èèyàn mọ́kànlá ní Taraba kódà amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà ké gbàjarè pé èèmọ̀ rèé tó wọ̀lú ẹgbẹ́ ẹ̀ náà la ti rí ìròyìn lẹ́ẹ̀kan sí i àwọn òṣìṣẹ́ reluwé wọ́n tún ti ń sọ pé àwọn ó bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì kódà wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ní ohun gbogbo ti di pì bí ìgbà ìbò fẹnu ọkọ̀ sọlẹ̀ lórí lórí owó náà ni ní ẹ̀gbẹ́ ẹ̀ látún ti rí ìròyìn míì ìta gbangba Vanguard fún tòró òní ní ọ̀kẹ́dẹ̀kọ̀ yẹn sí o wọ́n ní látàrí ìkọlù tí wọ́n kọlu ilé onídàájọ́ àgbà láti ilé ẹjọ́ àgbà orílẹ̀-èdè wa ó dilí wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì House of Representatives ti kìlọ̀ pé irú ẹ̀ ò tún gbọ́dọ̀ wáyé mọ́ o bí irú ẹ̀ bá tún wáyé irú ẹ̀ bá tún wáyé ok nísàlẹ̀ náà la tún ti rí ìròyìn míì níbi tí ìròyìn ọ̀hún ti bóyin kẹ̀kẹ́ bí ọmọ tí wọ́n pé kọ́ wá gba gudigudi Davido ọmọ bàbá olówó obio ọrẹ́rìn. ebo ní òsì inú ìwé ìròyìn ni. má pa àkúta mọ yìí ń dùn. sebo ní kò sí inú ìwé ìròyìn. ìmísẹ̀sẹ̀ rí ni. bí ọba dùn ọ sọ pé ó tún gbé e sínú olóòtú gbé e jáde nínú ojúkojú àbí èwo ló tún pè ní. lórí bẹbẹ ṣé wàá ń dùn mí nù. kò dùn mí ó mú mọ́ra ni ó mú mọ́ra náà ni. wọ́n ní Davido rẹ́rìn-ín hmm. àṣà àná. Hmm mílíọ̀nù mẹ́tàdínlọ́gọ́rùn-ún náírà ninety seven million naira ń gba àwọn ń kó ìròyìn jọ lásà àti àbàtẹ àná ni o. ṣùgbọ́n láàárọ̀ yìí àṣàbàtẹ ìgbà tó ń ka yìí ó ti fẹ́ wọ two hundred million. all right ọ̀dà àjọ EFCC ti sọ̀rọ̀ látẹnu alága wọn wípé ó wù ó nínú àwọn nǹkan tí ìjọba gbẹ́sẹ̀ lé ti ṣe dúkìá ti diezani Alison Madueke kò sí kọ́mú onídẹ̀ẹ́ ń bẹ̀ ọ́ kò sí kọ́mú onídẹ̀ẹ́ táyìn èèyàn ń sọ pé diamond bra wọ́n ní kò sí <laughs> kò sí tọ́jọ́ níbẹ̀ o. ok. okay. okay a lọ ka a lọ ka ọjà wa a lọ ka a lọ ka àwọn ìròyìn míì náà tó fẹ́ tó forí mù níyà hín wọ́n léèyàn méjì ní du abẹ ẹni abẹ bá gé lọ́wọ́ yọ sọ abẹ́ lẹ̀ ni so ludo kò sí yẹ kíkan orí yẹ wọ́n ó búra fún ni ẹgbẹ́ hmm. abga ló sọ bẹ́ẹ̀ nígbà tí andy bá tó sì tó ń fọmú pé àní ilé ẹjọ́ láti pàdé hmm. ọ̀dà. Hmm ẹ jáwọ́ pàdé lójú ọjà <laughs> ojú ọjà la wa ń lọ torí ọjà lónìí bí ọjà lónìí bí bẹ́ẹ̀ ni a sì tajà látàjèrè a sì tajà àjàjèrè làwọn sì ta ọlọ́run dé ẹ wá ọlọ́run ló dé sí àyè ara ẹ̀kọ́ tí ọ̀rọ̀ Davido ti ń dùn ẹ̀ tọkọ̀yàn ni pé àwọn wo ní bẹ́nu ayé ẹ̀ pé bá mú fóònù ẹ̀ tó ń chẹ́ẹ̀kì kọ́ńtàkì ẹ̀ láì ṣe fún àìsàn àbò nílò owó fún àbúrò àdé nílò owó fábúrò. àkọ́kọ́ yẹ kọ́ńtàkì bàbá bẹ́ta wò àkọ́kọ́ yẹ kọ́ńtàkì bàbá bẹ́ta wò torí pé òun gangan ń dá nǹkan sí alọ́rùn tẹ bá dé wọn ah owó ayéfẹlẹ owó ayéfẹlẹ àánà lónìí owó wọn bá wọ supermarket <laughs> ah, ẹ fún wa. àní mo fẹ́ ra búrẹ́dì mo fẹ́ ra búrẹ́dì jó ni búrẹ́dì three three hundred naira àkànní ah ẹ̀rọ ti amọ̀ ẹ̀rọ ti amọ̀ mo ní ìrà tí mọ̀ orí kíntúlẹ̀ léyìí mo bá one thousand naira lẹ̀ ìyẹn búrẹ́dì náà ni kò sí jẹ́jẹ́ o owó ayéfẹlẹ ni ah. mo ló ti dáa ó ti dáa ó ní gbàgbá dọ́dọ̀ rẹ̀ náà lọ sọ fún pé ń ajá balẹ̀. rastpola ou. Christ Apostolic Church Canaan Land Ìlúpéjú Estate Àkóbọ̀ Ìbàdàn ló tún ṣàgbékalẹ̀ àjọ̀dún ìsọjí twenty twenty one church anniversary revival pẹ̀lú àkórí ẹ̀ ní òru náà ọba kò lè sùn the king could not sleep Esther six one bẹ̀rẹ̀ láti Monday fifteen sí Friday nineteen oṣù kọkànlá November ọdún twenty twenty one tá yìí láti Monday sí Thursday aago márùn ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ́ ni o Friday nineteen aago mọ́kànlá alẹ́ títí di àfẹ́júmọ́ ọjọ́ kejì àwọn tí Ọlọ́run máa lò ní prophet Akínọlá Fáṣàwẹ̀ prophet Timothy Ọlálẹ́kan pastor David Ọlájídé DS àkómọ́ bọ̀ pásítọ̀ gbẹ̀ngà owó ni kókó great pastor olórí ẹ̀mí evangelist adébáyọ̀ glorious wòlíì olókìkí àgbáyé ni prophet and evangelist ezekiah olúbóyè ọ̀ládẹ́jì jp general evangelist cac worldwide lólùgbàlejò àgbà kánsẹ́lì adé tún máa wà fún gbogbo èèyàn tó bá fẹ́ rí bàbá ọlọ́run àpọ́sítélì babalọ́lá ó máa dábìrà láyé gbogbo nípò jìpẹ̀dá nítorí pé gbogbo aláàánú rẹ kò ní lè sùn títí yóò fi ṣe ọ́ lóore tó o bá wá ire ayé rẹ ó tẹ̀ ọ́ lọ́wọ́ nítorí wípé ẹnu olúwa ló sọ bẹ́ẹ̀ bàbá tẹ̀lẹ́ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nìrìnàjò ayé ẹni rọ̀ ní lọ́rùn. I have The dream. ní edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ naptep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast fast junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ aṣí annex tó wà ní loarm court aṣí bodijà junction basọ̀run ìbàdàn àbí ni ká ti gbọ́ kọ́mọ́ gba two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dogun ọ̀nà àbáyọ rèé o wá gba fọ́ọ̀mù cambridge igmb tàbí jupep tó fi mọ́ naptep and be prepared for the examinations between seven and ten months at educonsult. educonsult also provides opportunity for candidates on ict program for examinations like toefl sat o-level gce utme post-utme and others. àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ zero eight one three five four three zero three eight two educonsult together we soar with pride ó tún ti pé o. fún ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún ni. tí àkórí rẹ̀ ń jẹ́ kò sí gbèǹdéke mọ́. no more limitation. ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún. tí ìjọ CAC ṣàgbékalẹ̀ rẹ̀. tó mọ̀ ń wáyé ní Babalọlá International Memorial Miracle Camp. ìkejì-arakejì ìpínlẹ̀ Ọ̀ṣun. máa bọ̀ wá darapọ̀ nínú ìpàgọ́ àdúrà tọdún yìí. fún ìgbàlà pípé ìwòsàn ìtúsílẹ̀ àtàlùyọ rẹpẹtẹ. wá gbọ́ house máa di ṣíṣí fún ìgbà kejì. lákòókò ìpàgọ́ àdúrà yìí ẹ̀ẹ̀mẹta di ṣíṣí rẹ̀ lọ́dún. bákan náà odò tí àpọ́sù Babalọlá yà di ṣíṣí lẹ̀ fún àdúrà ọjọ́ wednesday thursday àti friday ọ̀sẹ̀ yìí ni o. àwọn olórin ẹ̀mí bíi bísí aláwìyé àlùkò lẹ́kọ̀ọ́ rẹ̀ mí lẹ́kọ̀ọ́ ọmọ dáfídì elijah akíntúndé ọlọ́run kò sọ bẹ́ẹ̀ olúwa ló ní bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. yóò mọ forin ẹ̀mí jíṣẹ́ ìgbàlà pẹ̀lú àwọn wòlíì ọlọ́run alààyè pastor friday andansi assistant camp coordinator prophet olúwalọ camp coordinator prophet hezekiah o ọládèjì general evangelist cac worldwide pastor so ọládélé president cac worldwide dájúdájú ìyanu alẹ́ ní gbèǹdéke yóò farahàn nú ayé rẹ̀ oga john how you think buy all these things cut soap for me now <laughs> Now, mr bode our corporate neighbor call me say why i dey carry cash up and down He say axa mansard money market fund they give confirmed returns where i go fit use cash out wella so if i can't put my money inside now and i won't use my money later hope say dem no go dey tell me stories o. Oh. <laughs> axa mansard now trusted international company where they over fifty countries their style na transact and and go sharp sharp you don withdraw your money and you go still earn. omo oga john na you o. na axa mansard investment jare if i wan save i fit buy investment from other companies from their one-stop shop with no wahala at all. with axa mansard investments you don't have to give up your convenience for earnings you can have it all visit www.axamansard.com forward slash investments or dial star 987 star 2 hash to get started today please read the prospectus and when in doubt, consult your fund manager or any other professional advisor for guidance before subscribing. ìyanu tí yóò ṣẹlẹ̀. lẹ́ẹ̀kan lọ́dún ìbẹ̀wò owó olúwa máa ń la ìlú ìkòyí àpòmù ìkirè àti àwọn ìlú tó yí kájá nínú festival of peace ẹlẹ́ẹ̀kan lọ́dún ó ṣí àmì àti ìyanu àyípadà rere ni ọlọ́run ló fẹ́ fi tọdún yìí ṣe ìtúsílẹ̀ láti inú ìgbèkùn ọlọ́run ìpè wòlíì jerimáyọ̀ olùtọ́pẹ́ adéyẹmọ jp fẹ́ gbé ògo rẹ̀ dìde ní festival of peace twenty twenty one bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá sí ọjọ́ sátidé ọjọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún yìí sunday twenty first to saturday twenty seventh november twenty twenty one ní pápá csc primary school abiri ìkòyí aago márùn mẹ́fà àbọ̀ àárọ̀ àtàgọ́ mẹ́rin àbọ̀ ọ̀rọ̀ lẹ́ni pàdé láti ọjọ́ sunday sí thursday power night ní friday bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án alẹ́ ọ̀pọ̀ àwọn wòlíì àtolórin ẹ̀mí ni yóò fi ànáìtì wọn ṣiṣẹ́ ìtúsílẹ̀ evangelist yemi adeola evangelist christiana orindoyin evangelist sarah praise olúwa lónìí bísí apostle elijah akitunde ọlọ́run ò sọ bẹ́ẹ̀ pastor ayọ̀ ezekiel pastor js mọ́kànjúọlá àti wòlíì àgbáyé ni professor amolúwa lọ olùgbàlejò ní pastor iho e alalade bàbá csc orí òkè ìkòyí àtẹnitá fún ní ìran festival peace prophet jeremiah olùtọ́pẹ́ adéyẹmọ jp csc ìkòyí dis street evangelist jésù retí rẹ voice of peace outreach international ló ń kéde. Ajayi Jaikrava University, admission is in progress. Programs on offer include undergraduate, postgraduate, part-time, HND conversion, foundation and pre-degree programs in faculties of law, humanities, education, natural sciences, engineering, environmental studies, communication and media studies, basic medical sciences and agriculture. New programs include entrepreneurship, radiography and radiation sciences, agricultural economics, agricultural extension, animal science, crop science, pea studies and conflict resolution, surveying and geoinformatics mathematics, and medical laboratory science. Our tuition fees affordable and payable in three installments. Visit www.acu.edu.ng for online application, screening, and admission letter. Giving our state-of-the-art facilities, well-equipped libraries, decent learning environment, and distinguished lecturers. Apply now by logging on to www.acu.edu.ng or call 0814 592-0637. Ajay Crowther University, raising godly intellectuals. ìmọ́tótó borí àrùn. ẹ̀yin èèyàn mi ní ìpínlẹ̀ ọ̀yọ́ ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ìmọ́tótó jẹ́ ọ̀kan pàtàkì nínú ọ̀pákùtẹ̀lẹ̀ tó lè mú ìlọsíwájú bá ìlú bẹ́ẹ̀ sì ni aṣíwájú nínú ohun gbogbo àmúyangàn ní ìpínlẹ̀ yìí jẹ́ àmọ́ ṣá o aṣíwájú tó máa ń tó ń ṣe kò ní lajú rẹ̀ sílẹ̀ kí náà rẹ̀ jájò rẹ̀yìn ẹ wá gbọ́ o ṣé wọ́n ní má foko mi jàlá ọjọ́ kẹlà á kọ́ ọ láti àkókò yìí lọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ yóò máa fi kélé òfin gbé gbogbo àwọn kọlọ̀rọ̀ sí ọ̀bùn asọnilẹ́nu tí fi ojoojúmọ́ da òpópónà ojúṣà àgbàrá àti gbogbo adágún odò àti èyí tó ń sàn. Hmm, wọ́n ní awífúnni kó tó dání àgbà àjàkadì ni àmọ́ ṣá o yínníyínní kẹ́ni ṣèmí ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ tó ti ṣe tán láti máa ṣe sàdánkátà àwọn agbègbè tó bá mọ́ tóní jùlọ pẹ̀lú ẹ̀bùn tó jọjú nígbà tí wọ́n máa fi àbùkù kan àwọn agbègbè tó bá dọ̀tí jù lórí ẹ̀rọ móhùnmáwòrán ìwọ náà kópa tirẹ̀ láti ran ìjọba gómìnà Ṣèyí Mákindé lọ́wọ́ láti dènà ẹ̀gbin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ olùkéde Ministry of Environment and Natural Resources lábẹ́ àkóso ọ̀gá àwọn akólẹ̀ ọkùnrin jẹ́jẹ́ Abíọ́dún Òní ìrántí lágbà lèyí jẹ́ o lónìí tí ọba sàláwù àmínú olùbàdàn alẹ̀ ìbàdàn tẹ́lẹ̀ nílùú ìbàdàn tó sú ọṣẹ́ lónìí gan ni ọba sàláwù àmínú pé àádọ́ta ọdún tó wọ́n káàlẹ̀ lọ ọba sàláwù àmínú agbẹ́sẹ̀ ànábì kárí bí ẹni tó gbé iná etí yẹn rí rìnnà darí ìlú lásìkò rẹ̀ bírú olùbàdàn sàláwù àmínú ọba wá sí láyé mọ́ ọwọ́ àyíká gbàgbé rẹ̀ yányá gẹ́gẹ́ bí ọba tó kópa takuntakun nílẹ̀ ọ ọba tó yẹ kí a fi òpópónà sọrí ẹ̀ káfa àwọn abitọ́ lápẹrẹ sọrí ẹ̀ nìbàdàn kó kọ́ rẹ̀ ọmọ lè parun ni o ìrántí ọba sàláwọ̀ àmínú tọ́pọ̀ àádọ́ta ọdún tó sì wọṣẹ́ lórí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀ títí láàrin gbogbo ẹbí àtàwọn ọmọ ọba ọmọ sèrántì rẹ̀ ọba sàláwọ̀ àkànní o àkànní àgbò ọmọ àmínú ọmọ ẹlẹ́dẹ ọmọ arúgbàdo làlú ọmọ arúgbúgbúrú wọlé ẹdẹ ìwọlọmọ ajílálà ọ̀ṣọ́ ọmọ ajífọjọ́ gbogbo dábí ṣó o ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success. ó yá gbà kó di rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí nídìí kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbẹ̀jọ́ tí black friday ó fi wáyé nílé iṣẹ́ top success. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi níbọ̀ bá ṣe ń fẹ́. àtàwọn èlò ilé tí ń ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tún máa tẹ́wọ́ gbà wọn ẹ̀bùn kàbìtì kàbìtì. ó yá ní iléeṣẹ́ top sources tá a ṣe sí sí car care building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ ecobank challenge first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé epo total grace lábẹ́ bíríìjì makola zero eight zero seven four eight eight eight eight eight eight. màmá ìyàbọ̀ ni o. ẹ kú ojúmọ́. ìyàwó rámọ̀ ọ̀rẹ́ rẹ ló wáá fẹjọ́ rẹ sùn mí kó o wá lọ forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún ìtọ́jú aláboyún ohun tó yẹ ni pé kó o forúkọ sílẹ̀ ilé ìwòsàn fáwọn ìtọ́jú tó yẹ. ẹ wo ojú mi kókó kó lára mi le èmi ò lọ sílé ìwòsàn mi ò lè jẹ́ kẹ́nikẹ́ni kó kòkòrò àrùn kòrónà ràn mí o. gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bó ṣe lè dáàbòbo ara wọn àti àwọn tó bá wá ń gba ìtọ́jú nílé ìwòsàn kó má bàa kó kòkòrò kòrónà wàá gbọ́ kì í ṣe gbogbo àìlera táláboyún bá ní ló máa hàn lójú rẹ o eré kọ́lá ló ṣe nípàdé aláboyún ibẹ̀ la ti ń kọ́ pọ̀n tó wúlò fún wa lásìkò ìlóyún tí dókítà tún ṣe àyẹ̀wò ìyá àsọmọ ọ̀nà rẹ̀ tó bá wá ń lọ lo ìbomú rẹ̀ déédéé tó o sì ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ mí o ò lè kó kòkòrò kankan ibẹ̀ gan-an ni mò ń lọ báyìí. ẹ wá jẹ́ ń lọ mú gèlè mi tèmi náà lọ forúkọ sílẹ̀ ń gbà náà. ètò ìlera tó péye wà láwọn ilé ìwòsàn láti dáàbò bo ara rẹ tẹ̀lé gbogbo ìlànà táwọn elétò ìlera là sílẹ̀. ìkéde wa láti vaping àti ibùdó tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn nílẹ̀ Amẹ́ríkà gbogbo ọlọ́kọ̀ èrò nípínlẹ̀ ọ̀yọ́ ẹ yá mi létí yín o. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ní sọ fún yín pé ìfọkànlẹ̀ gbogbo awakọ̀ èrò àtọkọ̀ yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún yìí micra bus itasi luxurious bus àtàwọn tírélà láwọn ibùdókọ̀ gbogbo ọ̀sẹ̀ méjì gbáko ni ó sì fi wáyé o ká lè mọ iyejú ọkọ̀ èrò àtàwọn awakọ̀ tí ń bẹ nípínlẹ̀ ọ̀yọ́ láti dènà ìwà ọ̀daràn gbogbo gómìnà ṣèyí mákindé ni ó ṣe ìfilọ́lẹ̀ ìfowókọ́lẹ̀ yìí o fọ́ọ̀mù ìfowókọ́lẹ̀ ti wà láwọn ibùdókọ̀ wa gbogbo láti gbà lọ́fẹ̀ẹ́ kẹ́sì fíìlì ẹ̀kẹ́ náírà owó ìtanràn ẹ tètè kàn sáwọn ibùdókọ̀ wa ní Ìwó Road Mọ́kọ́lá Àpáta Bẹ̀rẹ̀ Ẹlẹ́yẹlé Ọ̀jọ́ kẹ̀ẹ́dá fọ́ọ̀mù yí padà pẹ̀lú ẹ̀dà driver's license voter card tàbí national ID card yín níbẹ̀ làwọn elétò ìfowópamọ́lẹ̀ ó ti yà fọ́tò yín bẹ́ẹ̀ sì tẹ̀ka sórí ẹ̀rọ ayélujára kí wọ́n tó fún yín níwèé pélébé tẹ́ẹ̀mù lọ sọ́fíìsì oritma ní secretariat tí wọ́n ti bá yín parí ìfowópamọ́lẹ̀ yín pátá ẹ má kọtí ọ̀gbọ́n ìsọ̀rọ̀ yìí o ilé kan àròtún rí. second anniversary life plus foundation international ìlú ìbàdàn mi tìtì. àgbáríjọ gbogbo mẹ́gbẹ́ life plus foundation international jákèjádò orílẹ̀-èdè yìí ń gbẹ gbogbo ènìyàn síbi second anniversary life plus foundation international ẹni àjẹsí pàtàkì ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olùṣeyí abiodun makinde àwọn àlejò pàtàkì ni professor kaz garba professor ọ̀nàdélé ayọ̀wọlé professor ike ajani Doctor abib ọ̀nàmítóyè àti Doctor olùyẹmí fásinà àwọn orí adé ọjọ́ náà náà ni bàbá wa kábíyèsí his imperial majesty ọba nàbídì adéyẹmí ikú bàbá yèyé aláàfin ọ̀yọ́ àti olúbàdàn ti ní ìbàdàn àjẹ ògúngún ní sọwá ọba sálù adétúnjì labudọ ticket àti t-shirt fún anniversary ti wà ń kalẹ̀ bíbá ní gbogbo ọ́fíìsì life blood foundation international ẹ̀ lọ́ra ti yín bẹ́ẹ̀ ó máa wáyé ní saturday december fourth twenty twenty one ní kakanfo up just be ring road ìbàdàn láàgọ́ mẹ́wàá òwúrọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three five six two two one double six seven second anniversary life plus foundation international èmi ò rí gbẹ́yìn bẹ́ẹ̀. ẹ̀mí ẹ̀mí mímọ́ mọ́. Ìbàdàn tó kú àmójúbà ìsọjí alágbára mi ló ti ti ni fire of Pentecost ti iléeṣẹ́ ìránṣẹ́ fire Pentecost evangelical outreach onígbàwọ́ ẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ CAC chapel of blessing district headquarters ìyànsọ́pákó bódìjà ọjọ́ ìwórodé express Ìbàdàn tún ti gbìnàyà o. ìsọjí gbéraṣọ láti Monday ọjọ́ kejìlélógún sí Thursday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù November láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ìṣòro tó lékeka ní ti Friday látago mẹ́wàá alẹ́ dàárọ̀ kùtùkùtù sátidé ẹ̀mí mímọ́ làkórí tọdún yìí. gbogbo ìránṣẹ́ Ọlọ́run àtòṣẹ́nu ìjọ tó fẹ́ tún náà ìpèdà. ọjọ́ sátidé ogúnjọ́ oṣù November ni ẹ máa bọ̀ láago mẹ́wàá lọ. àwọn ìwé kan wà tá a ti ṣètò sílẹ̀ fún àwọn irinṣẹ́ ọlọ́run tó bá tètè dé nítorí pé díẹ̀ ló wà ńlẹ̀. àwọn dókítà ń bọ̀ ní friday ọjọ́ kejìdínlógún láago mẹ́jọ àárọ̀ fún yíyẹ ìlera ara wa wò lọ́fẹ̀ẹ́. àwọn kan olúwa tó ṣiṣẹ́ ni. pásítọ̀ ayọ̀délé ọ̀sásọ̀nà pásítọ̀ afọlábí samuel prophet àṣẹòní. pásítọ̀ ẹ̀sọ̀ gbìrò wòlíì àìtí hallelujah pásítọ̀ ẹ̀sẹ̀ adam bàbá automatic wòlíì ẹ̀mọ ọlọ́wẹ̀rẹ́ àtàwọn ìkẹrànṣẹ́ ọlọ́run àlàyé mi wòlíì joshua o àjífowówẹ̀ bàbá fire ní ó gba gbogbo ènìyàn hello sir zero zero three four zero five eight eight three five fire of pentecost twenty twenty one twenty to twenty eight this November is going to be powerful. Be there. Uh. Mama Educom Fashion School. Of course. Ọ̀gá ná Baba. O oh, baby. Ah ah aṣọ ẹ̀ máa fa ìlara ẹ̀kẹ́ o change télò ẹ̀ ni. Èmi màá ní télò ara mi báyìí. Ah ah ìgbà o lè di fashion designer o. Ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà? Díẹ̀ mi ò like bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around ni mo fi enroll sí Mama Educom Fashion School. Mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. Wow how come? Bó ṣe ń ya everybody lẹ́nu nìyẹn o. Mama Educom Fashion School international standard ni wọ́n. Wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa. Kò dẹ̀ sí part of fashion design tí wọn ò kọ́ wa yékéyéké aṣọ ọkùnrin ni tóbìnrin ni dresses lóríṣiríṣi wedding gown wò professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo ló ti wá rówó lọ mama ejukon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama ejukon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wẹ́ látọ̀nà jíjìn. oh eight one six nine oh five oh one four oh oh eight one six nine nine oh five oh one four oh. ajá balẹ̀ ajá balẹ̀. ọ̀dà kó tó di pé a kàn lo ojú agbami ètò yìí sánsánsán àwọn èèyàn ń fún wa ní ìròyìn yàjóyàjó hmm. pé ní agbègbè <clears throat> alẹ́kùsọ hmm. lórí yangi wọ́n ní wọ́n sọ pé àwọn ọmọ ojú náà wọ́n ti ń parojọ ńbẹ pé tí wọ́n bá sì tún ti ń kóra wọn jọhún lágbègbè agbègbè kágbègbè àwọn pòkì. àwọn ọmọ oníjẹ pòkì. Ah. kí làbá tó pè náà. ṣé ojú náà pòkì ni wọ́n pè fún ọmọ ganfe ọmọ ojú náà àwọn pòkì àwọn jàǹdùkú. Ah, eh, táwọn ní jẹ ojú eh, náà. Ah. wọ́n ní ojú wọn ò ní ṣe é mọ́ wò wọ́n máa kùn mm, mm, mm, bí wọ́n ṣe sọ̀rọ̀ wọ́n máa kùn ni ẹ ti rí irun orí wọn ti gbé sórí wọ́n ti dá wọn mọ̀ ah. wọ́n ní wọ́n ti ń parojọ sí àlékúsọ lórí ìyànjú. ẹ pé bọ́ọ̀sì pé bọ́s wọ́n ní wọ́n ní ọkẹ́ wá kí àwọn o níbẹ̀ lẹ́yìn yẹn wọ́n dẹ̀ tún sọ pé ẹ̀yin tẹ wà lẹ́ka ètò ààbò ẹ lọ bẹ̀ o orí àdúgbò àwọn èèyàn tó jẹ́ gbajúmọ̀ hmm. <laughs> níbẹ̀ o. ibo ló tún pe bẹ́ẹ̀ o. alekuso ni. ok alekuso alekuso kọ alekuso tẹmẹjẹ àárín buru bẹ̀rẹ̀ bí gbàtẹ lọ náà gbé ni oríta mẹ́rin kì í tètè yé mi bàbá bẹ́ẹ̀ bá fẹ́ dorí kọ yorùbá kodo kò ní yé mi. ọ̀dà o. Okay ẹyin nínú àwọn ìwé ìròyìn tó jáde lónìí oríṣiríṣi àwọn e, ìròyìn ló mú ìbéèrè dání pé ẹgbẹ́ ṣé bẹ́ẹ̀ ni o wọ́n ní a sọ pé World Bank báńkì àgbáyé hmm. wọ́n ti sin wa nígbẹ́rẹ́ pàkọ́ pé oúnjẹ ọ̀wọ́n eh. pé ó sì tiẹ̀ ti wá wọn eh. àti pé nígbà tá a bá fi ṣẹ́jú pa bíi mílíọ̀nù mẹ́fọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ó wọnú ìṣẹ́lọ sọ́ọ̀ eh. kí wàá ní ó sì tún mọ dẹ́rù bà mí wọ́n yóò wọnú ìṣẹ́ lọ sọ. ìyọ̀ngàn wà á dẹ́rù yẹn ni ah, kí ni ibo ni a ti ṣẹwọ́ mi o. wọ́n sì tún ní EFCC ní kò sí kọ́mú onídẹ nínú ẹrù tí wọ́n gbà lọ́wọ́ mọ̀mọ́ diazeni. ọ̀rọ̀ kọ́mú tiẹ̀ kọ́ lẹ́nu ọ̀sán à ń pè ní ẹ̀rín kánmúkánmú. ọ̀dà kíá kò ní gbọ́gbọ́gbọ́ brown ní Yorùbá mi. bọ́lá ṣe pé ìfi nǹkan pọ̀ nǹkan tó pè kókó mọ̀ ni. ó pé ìfi nǹkan pọ̀ nǹkan mm. ìfi nǹkan gbé nǹkan sí. sórí àbángẹ̀rẹ́ ìṣẹ̀rọ̀ láwọn sọ pé ẹ̀yìn tó kó bọ́ńkì ní àlòkù jálòkù. ok sọ wá fẹ́ fi ṣẹwọ́ èmi ò fi sẹ́wọ́ o ọlọ́mọdé ọlọ́mọdé láàárọ̀ kùtùkùtù mọ́ fi kọ́ múṣẹ́ mi lọ. ó sí àlọ́wọ́ mbẹ́ o mọ́ fò oúnjẹ wíwọ́n sẹ́wọ́ o. oúnjẹ wíwọ́n ló wà ń bí o. rárá o. yà wá mi. yà wá mi. ìwò tá a wá ilẹ̀ Amẹ́ríkà ni àwọn ṣeé ṣe ó ṣeé ṣe káwọn mọ tàǹkànjà fún Nàìjíríà. èyí ò sì ṣe gbọ́. ṣé èyí ò sì ṣe wọ́n. ọyẹ jáàsó lójú ìwé pẹ̀lú bí ètò ààbò ṣe gbópọn mọ́ nílẹ̀ nàìjíríà tí ohun gbogbo sì ti fẹ́ mọ̀ di pa àhẹ́ wọ́n ló mọ̀ ṣeé ṣe kí ilẹ̀ amẹ́ríkà ọkọ̀ láti máa ta nǹkan ọjà fún orílẹ̀-èdè wa nàìjíríà látàrí ẹ̀sùn tí wọ́n fi ń kan iléeṣẹ́ ológun ilẹ̀ yìí àti iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí àtàwọn ẹ̀ka aláàbò míì wípé ejò wọn máa ń lọ́wọ́ nú gbogbo ògbà tí àwọn èèyàn bá ti fẹ́ fẹ̀hónú hàn lórí nǹkan kan tó ń dùn wọ́n lọ́kàn tó sì jẹ́ pé àwọn olùfẹ̀hónúhàn ọ̀hún náà wọ́n padà ṣe wọ́n kànnàbùsẹ́ bọ́sẹ̀ ṣe é sojú ni káì nígbà tí ilẹ̀ amẹ́ríkà ọmọ yànnàná ọ̀rọ̀ yìí wọ́n ní èyí tó tiẹ̀ wá bí àwọn nú dọ́ba òun náà ni ààbọ̀ tó jáde láti bí ìjókòó ìgbìmọ̀ oníwádìí tí wọ́n ní kí wọ́n wádìí wàhálà eléyìí tó ṣẹlẹ̀ ní lẹ́kì tó plaza níjọ́ ní ibi tí wọ́n ti fi ẹ̀sùn kan àwọn sọ́jà nàìjíríà kan pé wọ́n lọ rèé yìnbọn níyìnkuyìn mọ́ àwọn èèyàn tí wọ́n sì gbẹ̀mí àwọn èèyàn lógúnjọ́ oṣù kẹwàá ọdún 2020 ọdún tó lọ láòkó sọ̀rọ̀ sókè láti fòpin sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tá a mọ̀ sí SARS endsars protest lọ́sẹ̀lẹ̀ ńgbà náà ṣẹ̀rí àbábọ̀ gbogbo abala àwé tí wọ́n jábọ̀ sí láti gbé síwájú àwọn aláṣẹ wọn ni ọ̀ọ́dúnrún lé mẹ́sàn-án three oh nine page report òun náà ni àbábọ̀ wádìí ọ̀hún tí wọ́n sì jábọ̀ iṣẹ́kíṣẹ́ àti ìṣekíṣe eléyìí tí iléeṣẹ́ ológun ilẹ̀ yìí ṣe àwọn ọmọ nàìjíríà pápá àwọn ọmọ ọ̀dọ́ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè ilẹ̀ yìí tí wọ́n ń fẹ̀hónú hàn wọ́n ní wọ́n ṣe àwọn kan léṣe kọjá àfẹnuròyìn wọ́n pa àwọn kan nífọ̀nàfọ̀nṣọ ayé wọn wọ́n ní àwọn míì wọ́n dàwátì dáókò yìí bára ayé ni wọ́n bẹ́rù ọ̀run ni wọ́n ẹnikẹ́ni ò tí lè sọ so ìjókòó ìgbìmọ̀ tó ń wádìí ọ̀rọ̀ ọ̀hún náà ló bóṣọ lójú eégún bí nǹkan ṣe lọ wọ́n ní kódà pẹ̀lú báwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà sọ̀rọ̀ sókè lásìkò ọ̀hún bí wọ́n ṣe di àsíá ilẹ̀ yìí mú tó sì jẹ́ pé ó wà nínú ìlànà àjọ ìṣọ̀kan àgbáyé pé láòkò tí wàhálà bá ti fọnná ojú ẹnikẹ́ni tó bá ti di àsíá orílẹ̀-èdè ọ̀hún mú kí wọ́n má fọwọ́ kan èèwọ̀ èèwọ̀ ni wọ́n ní síbẹ̀ náà àìmọye àsíá lálágbọn ńgbà tí wọ́n fi àsíá lọ́tún lọ́sì láti máa fẹ̀hónú hàn ní lẹ́kì tàsíátàsíá ni wọ́n fẹ̀sùn kan àwọn ọmọ ológun ilẹ̀ yìí pé wọ́n yìnbọn mọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n sì ṣe àwọn míì léṣe. èyí ni ààbọ̀ tó jáde lẹ́nu lọ́lọ́ yìí nípasẹ̀ ìwádìí tí ìgbìmọ̀ ọ̀hún jókòó ṣe tí wọ́n sì ṣàtótónu lé lórí lẹ́yìn èyí ni ilẹ̀ Amẹ́ríkà náà hùgbọ́ pé pẹ̀lú ààbọ̀ yìí o pẹ̀lú ààbọ̀ tó bóde yìí nípa ìwádìí tí wọ́n ṣe lórí ìṣẹ̀lẹ̀ lẹ́kí ha ó ṣeé ṣe ó ṣeé ṣe kó jẹ́ pé bí ilẹ̀ nàìjíríà bá wá sí amẹ́ríkà pé àwọn fẹ́ ra nǹkan ọjà láti fi mójútó ètò ààbò káwọn ó kọ tí ọ̀gbọ́n sí hàn o ìròyìn yẹn ó jù bẹ́ẹ̀ lọ àmọ́ torí pé a ṣẹ̀ṣẹ̀ ṣẹwọ́ bẹ́ẹ̀ ni ẹlẹgẹ́sì ni ìròyìn ọ̀hún pẹ̀lú bó ṣe ní í ṣe pẹ̀lú ààbò nàìjíríà ẹ lọ sójú ìwé kejì ìwé ìròyìn punch fún ti òwúrọ̀ òní. abala ètò ẹ̀kọ́ ni èmi fẹ́ gbà wọlé o torí pé ọ̀rọ̀ tó kanlẹ̀ tó kan bá lé ni wọ́n ní yọ́pàpà kan jẹ́jẹ́ ni mo jókòó ẹni tí í ṣe àgbà ọ̀jẹ̀ onímọ̀ òfin ni àti olùdásílẹ̀ fún afẹ́ babalọ́lá yunifásitì tí ń bẹ ní àdó èkìtì ààrẹ afẹ́ babalọ́lá ti ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wípé kọ́kànpá o fún àjọ méjèèjì tó ń rí sí ìdánwò àṣekágbá tó níwèé mẹ́wàá National Universities Commission pé kí wọ́n sọ fún àjọ WAEC àti NECO kí wọ́n gbé èsì ìdánwò àwọn ọmọ oníwèé mẹ́wàá jáde lẹ́yẹ ọ̀sọ́ka ẹni tí í ṣe onímọ̀ òfin nínú àtẹ̀jáde kan tó fi síta lánàá ló sọ pé fífi èsì ìdánwò yìí wọ́lẹ̀ kó tó di pé wọ́n tú síta fáwọn ọmọ tí wọ́n jókòó ṣe ìdánwò náà wọ́n ní mú ìfàsẹ́yìn débá ètò ẹ̀kọ́ ní oríṣiríṣi ọ̀nà ni o wọ́n ní pàápàá àwọn yunifásitì àti tìjọba ọ̀ pẹ̀lú ìtọ́jẹ́ ti aládàáni tó sì ṣe àlàyé wípé ọkọ̀ tó ti ṣe tán láti sí wọ́n kàn fẹ́ kí ọkọ̀ yunifásitì kọjá àwọn ọmọ yìí sílẹ̀ ni fún ti gbígbaniwọlé ti ọdún yìí gẹ́gẹ́ bí agbọ̀jẹ́ onímọ̀ nípa òfin ààrẹ afẹ́ babalọ́lá ṣe tẹ̀síwájú wọ́n ní àjọ waec àti neco tá a mọ̀ pé wọ́n ń ṣe kò kárí ìdánwò oníwèé mẹ́wàá dídá tí wọ́n dá wọn sílẹ̀ ni pé kí wọ́n ṣe ìdánwò wọn ní àárín sáà oṣù mẹ́fà àkọ́kọ́ nínú ọdún wọ́n ní ṣùgbọ́n wọ́n ní kò rí bẹ́ẹ̀ mọ́ o lẹ́nu lọ́wọ́lọ́ yìí ìgbà tó wù wọ́n ni wọ́n gbé ìdánwò wọn náà kalẹ̀ tó sì jẹ́ pé wọ́n ń jẹ́ kí agara ọmọ dá àwọn òbí àti akẹ́kọ̀ọ́ Afẹ́ Babalọ́lá ló sọ̀rọ̀ pé àjọ WAEC tó jẹ́ wípé lọ́dọọdún láàrin oṣù kẹrin sí oṣù kẹfà ni wọ́n máa ṣe ìdánwò wọn tí wọ́n sì gbé èsì jáde títí oṣù keje àti oṣù kẹjọ wọ́n ní nítọdún ni o August sixteen sí October one ni wọ́n parí ìdánwò oníwèé mẹ́wàá tó sì jẹ́ pé tóun ti bó ṣe pẹ́ kí wọ́n tó bẹ̀rẹ̀ rẹ̀ yìí síbẹ̀síbẹ̀ èsì ò tí ì jáde dèbà tí ń sọ̀rọ̀ yìí wọ́n ní NECO gangan ní abala tọ̀dọ̀ wọn tí mo ṣe ìdánwò wọn láàrin oṣù karùn-ún sí oṣù keje wọ́n ní wọn ò ṣe tọdún yìí títí oṣù keje sí oṣù kẹjọ ẹ̀ wá wò ó wọ́n ní October thirty wọ́n tó gbé èsì bóde gbogbo fífi nǹkan wọlé yìí ọ̀ ń pa gidi ní ìlọsíwájú ètò ẹ̀kọ́ ni tó sì yẹ kí ìjọba kó tètè ké sí àwọn èèyàn wọ̀nyí kó fà wọ́n létí wọn níbi tí wọ́n bá ti gbọ́ràn. Hmm. ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ẹjẹ́ á lọ o ibi gbàjarè tí báńkì àgbàlagbàyé World Bank ti hàn ké lórí ọ̀rọ̀ Nàìjíríà pàápàá oúnjẹ tí wọ́n pé yọ̀ wọ́n ó sì ti ń wọ́n ojú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard ni wọ́n kẹ̀dẹ̀kọ̀ yẹn sí kẹ̀dẹ̀kẹ̀ ó yá o. Yaw ìròyìn tí wọ́n kọ ló wí pé ọlọ́run o gbogbo ohun tí ẹnu ń jẹ ní orílẹ̀-èdè nàìjíríà mọ́mọ́ jẹ́ ọ́ ṣọ̀wọ́n jù báyìí lọ o torí pé nǹkan ọ̀rọ̀ gbọ́ lẹ́ka oúnjẹ jíjẹ rírà àti títà báńkì àgbáyé World Bank ni wọ́n ti kígbe bóde ló kọ orílẹ̀-èdè nàìjíríà pé àìsí ààbò tó gbópọn mọ́ ní nàìjíríà àti ìṣẹ̀lẹ̀ àjàkálẹ̀ àrùn COVID-19 tọ́wọ̀lú lójijì àwọn nǹkan méjèèjì ti ń ṣe adínàbò òkú fún ìpèsè oúnjẹ tí ọmọ nàìjíríà lè jẹ tí kìíní sì ti fẹ́ lọ́wọ́ èèyàn nínú nínú àbábọ̀ ìwádìí wọn kan tí wọ́n ṣe tí wọ́n sì ju rìpọ́ọ̀tì ẹ̀ sígboro ayé báńkì àgbáyé World Bank ní àwọn ti ṣèwádìí fín àwọn sì ti rí bí ọ̀rọ̀ nàìjíríà ṣe ń lọ bí àbá tètè wá nǹkan ṣe pápápá nílànà pápápá tá à ń ṣe ní pápá ká mọ̀ bá farapa ó ṣeé ṣe o kó jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ní ọ̀lànà òkè tí kò ní rí nǹkan mú wọ́ báńkì àgbà lágbàáyé àwọn náà ni wọ́n ju ìwádìí àbọ̀ rẹ̀ sígboro ayé láti ìlú Washington lamẹ́ríkà ní àná òde yìí lẹ́yìn tí wọ́n tọpinpin gbogbo bí nǹkan ṣe ń lọ nínú ọrọ̀ ajé ẹ̀ka ìpèsè oúnjẹ ní orílẹ̀-èdè nàìjíríà ńgbà wọ́n sì dé wọ́n ní àwọn wàhálà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí àwọn rí bí n ti ń finá mọ́ ìpèsè oúnjẹ ní nàìjíríà òun náà ni covid-19 eléyìí tọ́jà wọ̀lú lójijì ó ṣe ṣùtá búkúbúkú fètò ọrọ̀ ajé àti ìlànà ìmọ̀ pèsè ń tẹnu oúnjẹ àkọ́kọ́ nù wọ́n ní ṣe wá rí ètò ààbò eléyìí tí ń fojoojúmọ́ ayé yìnrìn bí iyọ̀ inú òjò ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní òun náà tún ní nǹkan làlúrí míì eléyìí tó ń ṣàdídùn àgbòkú fún ètò ìpèsè oúnjẹ ní orílẹ̀-èdè wa wọ́n ní bó bá ṣe ń lọ bẹ́ẹ̀ tó ń lọ bẹ́ẹ̀ wọ́n ní ṣe rí kínní yóò ṣàkóbá fún ìlera ẹ̀dá ẹ̀ka ètò ìlera wa yóò fi orí gún bẹ̀ ìdàgbàsókè ọmọnìyàn human capital accumulation wọ́n ní yóò forí gbá ń bẹ̀ wọ́n ní ìṣí àti òṣì búkúbúkú tẹ́nikẹ́ni ò gbọ́rú ẹ̀ rí òun náà ó bẹ̀rẹ̀ sí ní súyọ ní àwùjọ orílẹ̀-èdè nàìjíríà iṣẹ́ ní ṣíṣe láwùjọ ìmọ̀ gbanisíṣẹ́ labour market òun náà ó forígun sòmbẹ̀ wọ́n ṣàkọ́ kínní ń lọ rangbọ̀ndẹ̀ nínú ìwádìí World Bank wọ́n ní kódà ká má wulẹ̀ tanra wa a kì í torí pé ẹnìkan mẹ̀kún sun ká má gbókù kọjá lójúde bàbá wọn wọ́n ní mílíọ̀nù mẹ́fà ọmọ nàìjíríà ní ọ̀sáré fi rush rush wọnú ìṣẹ́ búkúbúkú àti òṣì táítáí ní orílẹ̀-èdè yìí lẹ́nu lọ́lọ́ yìí lórí ọ̀rọ̀ tí mẹ́ńlẹ̀ yìí náà ni o nígbà tí báńkì àgbáyé tí ọmọ sọ̀rọ̀ ó ní eléyìí jẹ́ ìpè sí ìsìn fún àwọn aláṣẹ àtọmọ nàìjíríà tọ́rọ̀ kàn wake up call òun náà ni ìpè tí àwọn fi síta ìpè yìí ń dún o ó ń dún o ó ń dún o ni ìròyìn yẹn ń sọ ẹ lọ rẹ̀ yìí gba balance yẹ o kíkọ ni wọ́n kọ lọ́fà kíkà rẹ̀ bí wọn ò bá kọ kí n mọ̀ fẹ́ kà sí. kí làwọn bójú dé bẹ́ẹ̀ ṣe é ọ̀dà o ẹ jẹ́ ká tún jọ bójú wo ìròyìn tí ń bẹ nínú Nigerian Tribune láàárọ̀ tòní ètò níṣe pẹ̀lú kọ́mú onídẹ̀ ọ̀dà bá ń bá rẹ̀ dà sọ́ǹkọ́ gbọ́ròyìn. ege. mo ń bọ̀ náà ẹni tí í ṣe alága fún àjọ tí ń tan náwádìí oníwà àbàjẹ́ lórí owó náà àti ọrọ̀ ajé eyín ọ̀gbẹ́ni Abdulrasheed Báwa ó ti sọ̀rọ̀ wípé kò sí nǹkan kan tọ́jọ kọ́mú oníyindeyinde nínú àwọn nǹkan èyí tí àwọn gbẹ́sẹ̀ lé lára dúkìá ti mama diezeni alizim madueke nígbà tí ó máa sọ̀rọ̀ fún àwọn oníròyìn lórí ẹ̀rọ tẹlifíṣàn kan ní àná òde yìí èyí tí ó wáyé nílùú àbújá ó mọ̀ọ́mọ̀ lámọ́lẹ̀ ni wípé kò sí nǹkan kan tọ́jọ mọ́ kínní kan yẹdẹyẹdẹ tọ́ àwọn obìnrin tí a fi máa palẹ̀ ẹrù gbá yàmọ́ èyàn kan mú òní dẹ̀ ah. gẹ́gẹ́ bí ó ṣe wí ó ní mínísítà tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè nàìjíríà lóòótọ́ mhm. ìjọba gbẹ́sẹ̀ lé àwọn nǹkan ẹ̀ṣọ́ ara léyìí tí ó fi òbítíbitì owó tó fi kó wọn jọ láì bìkítà báwa ló sọ̀rọ̀ wípé ìjọba ṣetán láti lu àwọn dúkìá yìí ní gbàǹjo àmọ́ kò sí diamond kọ́mù ń bẹ̀ kò sí diamond bra Oh. níbẹ̀ ọmọ ìbò kọ́múnì bra wọ́n ní kò sí ntọ́jọ kọ́múnì dẹ̀ níbẹ̀ o ó ṣàlàyé pé ìjọba ọ̀wá tí ì ta nǹkan kan pínpín nínú gbogbo àwọn dúkìá tí wọ́n gbẹ́sẹ̀ lé àwọn ò tí ì mọ̀jọ́ àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan làwọn ń gbọ́ lórí ayélujára kò túrun kankan lára àwọn o ó dàbí ìgbà tí a bá da omi sára ẹyin ni hmm. wọ́n ní kò mọ́ ẹyin lára hmm. oríṣiríṣi àwọn nǹkan làwọn èèyàn ń sọ ṣùgbọ́n ẹ̀jẹ̀ kẹlẹ̀ ẹ̀dẹ́ ọ̀pẹ̀ ẹ̀dẹ́ kó tó mọ́ bá pé hmm. ó ní tẹ́ ẹ bá wo orí ayélujára kò sí ní táwọn èèyàn máa kọ níbẹ̀ ṣùgbọ́n ó yẹ káà náà máa rò ó pé àwa gangan náà lẹ́lẹ́dàá wa ẹ fi wá sí olùsọ́ni àwa náà sì gbọ́dọ̀ ṣe nǹkan tí ọ̀bọ̀ ọkọ̀ bàbá wa jẹ́ ó ní tẹ́ ẹ bá wo gbogbo nǹkan tó lọ tọ́bọ̀ yìí ẹ bá béèrè lọ́dọ̀ èmi tí mo jẹ́ olórí olùwádìí the lead investigator nínú ọ̀rọ̀ yìí kò sí ní tẹ́bi mí níbẹ̀ tí n ò ní sọ fún yín báwa ló ṣàlàyé pé àwọn jìbìtì orí ayélujára jìbìtì ìdókòwò jìbìtì ìgbanisíṣẹ́ èyun investment and employment scam lè tọ́ wà lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n ti gbé ẹ̀sùn ẹ̀ wá sí iwájú àwọn wọ́n ní àwọn ń ṣẹ́ lọ lórí rẹ̀ o tó pé iṣẹ́ pọ̀ níwájú àwọn ó ní àwọn náà wá ní sùn tọ̀sán tòru làwọn máa ṣe ìwádìí lórí àwọn ẹ̀sùn kan tí wọ́n ti gbé wá bá àwọn ní orílẹ̀‐èdè nàìjíríà ó ní ṣùgbọ́n torí ti diazin alison madueke àti ìfọjọ́sígbà tá lu àwọn dúkìá náà ní gbàǹjo àpàpàlú ní gbàǹjo ni o. kai lójú ìwé kọkànlá ìwé ìròyìn Vanguard eléyìí tí ọwọ́ wa tẹ̀ lájà àbálẹ̀ lóòrọ̀ yìí wọ́n kọ síbẹ̀ pé wàhálà òṣèlú inú ẹgbẹ́ APC ah wọ́n ní kókókó ní ń le sí o kàkàkà náà ní sì ń le ìròyìn yẹn pé wá o ọlọ́run bá wọn yanjú ẹ̀ wọ́n ní wàhálà inú ẹgbẹ́ òṣèlú APC ó dàbẹ̀ ń pé ń fẹjú kẹ̀kẹ́ sí bí iná inú ẹ̀rùn pẹ̀lú bí àwọn òṣìṣẹ́ aláàbò tójú wọn ò rẹ́rìn fanimọ́ra kankan tí wọ́n dúró wámú wámú sẹ́nu lóró olú ilé ẹgbẹ́ ọ̀hún sẹkítẹ́rìà tí wọ́n ti ń bẹ ní Àbújá wọ́n ní olú ilé ẹgbẹ́ ọ̀hún ti ń bẹ ní Blantyre Street ní èyí tí wọ́n pè ní Buhari House ní Àbújá òun náà ni àwọn òṣìṣẹ́ aláàbò lọ́lọ́kan ọ̀jọ̀kan ni wọ́n dúró wámúwámú síbẹ̀ láti má fẹ́ kí ọ̀fọ́n kankan ó fèrò nàgbà kankan lórí nǹkan kan fún nǹkan kan wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé àwọn ọ̀gá àtàwọn aṣíwájú ẹgbẹ́ APC ni wọ́n ṣàpèjúwe ìdúró wámúwámú àwọn òṣìṣẹ́ aláàbò ọ̀hún gẹ́gẹ́ bí èyí tí ó ń tí wọ́n lò láti dènà ìtanilólobó aburú kan eléyìí tí wọ́n gbọ́ intelligence report tó fìdí ẹ̀ múlẹ̀ pé ó dàbẹ̀ pé àwọn èèyàn kan wọ́n fẹ́ wá kọlu ibùdó ọ̀hún kí wọ́n sì ba nǹkan jẹ́ kọjá ààlà wáò bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ ò bá gbàgbé bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí ẹ rí i pé ṣáájú òun náà ni àwọn wàhálà kan ti ń súyọ láti pàṣẹ ìgbìmọ̀ búní màlàbúní ẹni tí ń ṣe alága fúnṣọ́ ti ẹgbẹ́ ọ̀hún tí wọ́n ní kó yanjú wàhálà láàrin àwọn nígunnígun nídìí igi nídìí igi síra wọn nú APC àmọ́ tó jẹ́ pé dàsìkò yìí wọ́n ní wàhálà òun ò jẹrùkún gbàgbé kankan ńṣe ni gbogbo ẹ̀ tó ń fẹjú sí kẹ̀kẹ̀kẹ̀ wọ́n ní àwọn oníròyìn tí wọ́n kàn sí àwọn àgbààgbà ẹgbẹ́ APC láti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò pé bó ni nǹkan dé dúró nínú ẹgbẹ́ yín báyìí o ẹnìkan nu wọn ló ẹ wo according to section one twenty three English ti bẹ̀rẹ̀ ó ní APC constitution ló sọ pé ìgbìmọ̀ aláṣẹ National Executive Committee NEC àwọn ọmọ ìgbìmọ̀ yìí nìkan àti lọ́láṣẹ láti fi àwọn ìgbésẹ̀ kan lọ́lẹ̀ tẹ́nikẹ́ni ò sì ní í yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wò àmọ́ báwọn kan bá ti á pé apá ti wú ju tán lọ àwọn làwọn ga gàǹgà ga gòǹgò ju ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ lọ láti máa fọwọ́ lalẹ̀ fẹ́gbẹ́ ẹ rí wípé àgbò méjì ti fẹ́ mu mi ní kòtò ẹyọ kan ìròyìn ọ̀hún ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ìròyìn òṣèlú ni mo wá ka díẹ̀ mbẹ́ mo yọ̀ǹda ìyókù fún yín kẹ́ ẹ mọ̀ pé ẹ̀rọ ọwọ́ mi o. ọ̀dà bọ́ bá jẹ́ pé agbo òṣèlú náà lọ yà sí ẹjẹ́ kìmí náà yà bàrá síbẹ̀ àmọ́ ẹjẹ́ ń ṣí fìlà rẹ̀ fún yín a lọ sí ojú ọjà tá a bá ti padà dé wọ́n sọ fún yín wípé gómìnà ti ìpínlẹ̀ Ondo eyín Rotimi Akeredolu ní àwọn yẹn ti bẹ̀ sí bu ẹnu àtẹ́lù báyìí pé èé ṣe o tó sọ ìṣàkóso ìjọba ní ìpínlẹ̀ Ondo di ìṣàkóso ìjọba mọ̀lẹ́bí wọn mọ̀lẹ́bí Akeredolu ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ torí kíni wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ yan ọmọ Akérédolú èyí tí í ṣe ọmọkùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Babájídé Akérédolú gẹ́gẹ́ bí ọ̀gá kan ní àjọ kan lábẹ́ ìjọba ti ìpínlẹ̀ Ondo ẹ mọ̀ gbọ́ làbárì láìpẹ́ yìí. ajá balẹ̀ ajá balẹ̀ wá gbọ́n tólúwa sọ o. kẹ́ ẹ fi sanwó kẹ́ ẹ má bàa gbàgbé kẹ́ ẹ lè darapọ̀ mọ́ àìmọye ènìyàn tí ó gba ìyanu lọ́wọ́ olórúkọ ẹ̀rù. ẹ̀rù ẹ̀rù rẹ tó bá ọlọ́run o ẹ̀rù rẹ tó bá ọ. olórúkọ ẹ̀rù ọjọ́ jímọ̀ ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá nineteenth of november twenty twenty one ọjọ́ májẹ̀mú tọ́lọ́run dá pẹ̀lú evangelist rebecca fọlábí ẹ̀rù rẹ tó bá it's a mandate to be fulfilled it marks the seventeenth edition of covenant praise night by christlike singers international and evangelist rebecca fọlábí ẹ̀rù rẹ tó bá featuring evangelist dr Bolare, evangelist yemi davis látàbúlé evangelist fọlákẹ́ fágbóyè jp R&B and numerous gospel musicians pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run fún ìran tiwa Reverend Olúbíyì àti Pastor Ọlájìmí pẹ̀lú àkòrí olórúkọ ẹ̀rù ẹ pàdé ọlọ́run májẹ̀mú ní àṣálẹ̀ ìyìn olórúkọ ẹ̀rù Assemblies of God Church opposite NNPC àpáta àpáta Ìbàdàn látàgọ́ mẹ́sàn-án alẹ́ títí dàfẹ́mọ́jú make sure you are there. You are there. Cruiser Lounge and Bistro is celebrating her one-year anniversary after vast contribution to the entertainment industry and majorly being the city's favorite hangout spot. We Cruiser Lounge and Bistro are celebrating our one-year anniversary with our esteemed customers. it's a five-day celebration from the 17th to the 21st of November. This might be the busiest week in November in the city of Ibadan. Come with family and friends as we celebrate together. The anniversary lineup are as follows: Wednesday, the 17th of November, snooker tournament grand finale at the Cruiser Games Arena. And on Thursday, the 18th of November, the Night of Comedy Cruise Show. This will feature Rapping Daddy, 13th Disciple, Nepa Boys, Remote, Shade Black. It will be a special party on Friday, the 19th of November with DJ KY and special star hype man Toby Shang. On the 20th, a pool party that comes with splendor. And on the 21st of November, the anniversary grand finale and Sunday fun day. Kenny Black, Kenzo, and Shambo. It's celebration time time. agbára jíǹde jésù ló lè sọ ní dominira kúrò lọ́wọ́ agbára òkùnkùn tí ń sọ ọmọ ọba dẹrú jésù ń pe gbogbo ọkùnrin tí wọ́n fẹ́ jẹ́ ọkùnrin nítòótọ́ nínú gbogbo ìdáwọ́lé wọn síbi àkànṣe ìṣòro tó wà fáwọn ọkùnrin nìkan lọ́jọ́ ẹtì november nineteen twenty twenty one ní dédé aago mẹ́wàá àṣálẹ́ nínú ìjọ the lost city gospel grace ministry ma ali layout off akerefon street meridian bus stop níkọjá nnpc àpáta ìbàdàn. do you desire to be excellent as a man? then join us at the dominion night with the theme fire of dominion come and receive divine power far to have dominion in all your endeavors. This Friday, November 19, 2021, at 10 p.m., ministering are Pastor Cornelius Adebayo, Pastor Sam Adekagun, and the host, Pastor Ino Folorenshaw. This dominion vigil is for men only at the Lord City Gospel Grace Ministry, MA Ali Layout, off Akerefon Street, Meridian Bus Stop, Apata, Ibadan. Your testimony is sure if you attend the vigil. Jesus is Lord. Owó oh, Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ ojú pele mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Sinimu tó gbala fẹ́. Ẹ̀wò tẹ́ reception wa. Ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. Spa àti Massa Chambers wa. Ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. Ibẹ̀ ni màá lò ó. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá. Ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá. Ìfẹ́ sẹ́ńtà eyé mà tún ga. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá. Àyè ààyè ìgbọ́kọ̀ sí ń bẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. E ilé ìtura ìgbàlódé. àrùn olè ra yé wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ́. ilé ìtura ìgbàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé òyàlélẹ́nu ṣoṣo tsc mountain top ọlọ́run àwọn bàbá wa yóò rìnrìn agbára o ìrànlọ́wọ́ àwọn akọni lágorí ti twenty twenty one. ó yẹ gbogbo aládùúwà ọlọ́run àwọn bàbá wa fẹ́ dìde fún ìrànlọ́wọ́ gbogbo wa. nínú pàdé àdúrà májẹ̀mú ọlọ́dọọdún yẹn ni o. God of our father. látọjọ́ monday twenty second di friday twenty sixth november help for the hero. làkórí God of our father. jésù rẹ̀ aláìléèyàn. fẹ́ lu àwọn ìránṣẹ́. prophet mark akínbíyì. pastor akínpẹ̀lú. reverend wálé adéoyè. prophet bùnmi jésù yínká. prophet síyọláyà. prophet ẹ̀sáyà ọ̀ aládé ọmọ wòlíì. bishop and prophetess lucas. àwọn olórí ẹ̀mí ìlà ìjà kí tó dé ọlọ́run sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kámi rí owó yẹmi david bọ́sẹ̀ super esther palẹ̀mọ́ táíwò ògùn bíyì ọ̀pẹ́yẹmí madu mayo wali dámi lọ́lá daniel tolú ibi tó yẹ olùgbàlejò ni wòlíì olúfẹ́rẹ́ òní prayer city títí ẹsẹ̀mẹ́tẹ́ tọ̀blẹ̀ lẹ́nu sọ́nsọ́ láti máa pàdé o ètò àyẹ̀wò lẹ́yìn ọ̀fẹ́ máa wà fún gbogbo èèyàn. gbogbo òbí o ọ̀rọ̀ aràn lára ọmọdé lágbára o aràn lè wà lára ọmọdé fún ìgbà pípẹ́ láì fi àmì kankan hàn. bẹ́ẹ̀ni àkóbá làǹlà nísìnyí máa ṣe fún ìlera ẹ̀kọ́ àti ìgbáyégbádùn ọmọdé. ni ọmọ ẹni ṣe gbọ́dọ̀ lo oògùn aràn la ṣe tún gbọ́dọ̀ dènà ìtànkálẹ̀ rẹ̀. ìdí rèé o tí ìjọba omi tuntun nípínlẹ̀ Ọ̀yọ́ fi ṣètò àkànṣe ọjọ́ táwọn ọmọ wa ó lo oògùn aràn. àwọn ọmọ ọdún márùn-ún sí mẹ́rìnlá ló sì kàn àwọn olùkọ́ àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ni wọ́n lo oògùn aràn náà fún wọn ọ̀fẹ́ sì ni. látọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìndínlógún sí ọjọ́ ẹtì jímọ̀ ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ yìí. kí gbogbo àwọn ọmọdé tí kò sí nílé ìwé ó lọ rè gba tiwọn nílé ìwé tàbí ibùdó ètò ìlera tó bá súnmọ́ wọn. kóbì kọ̀ọ̀kan ó rí i wípé ọmọ jẹun dáadáa kí wọ́n tó rí ilé ìwé láwọn ọjọ́ náà. ṣe ojúṣe rẹ o. ìkéde yìí wá láti iléeṣẹ́ ìjọba àpapọ̀ fẹ́tò ìlera láti pàṣẹ ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ pẹ̀lú àtìlẹ́yìn evidence action. Oyalẹ́lẹ́nu ṣoṣo TSC Mountain Top Ọlọ́run àwọn bàbá wa yóò rìnrìn agbára o ìrànlọ́wọ́ àwọn akọni lágorí ti twenty twenty one. Ó jẹ́ gbogbo aládùúwà. Ọlọ́run àwọn bàbá wa fẹ́ dìde fún ìrànlọ́wọ́ gbogbo wa. Nínú ìpàdé àdúrà májẹ̀mú ọlọ́dọọdún yẹn ni o. God of our Father, fathers látọjọ́ monday twenty second to friday twenty sixth november help for the hero làkórí god of our fathers jésù rẹ̀ lọ́wọ́ aláìléèyàn fẹ́ lu àwọn ìránṣẹ́ prophet mark akínbíyì pastor akínpẹ̀lú reverend wálé adéoyè prophet wùmí jésù yínká prophet síyọláyà prophet ẹ̀sáyà ọ̀ aládé ọmọ wòlíì bishop and prophetess lucas àwọn olórí ẹ̀mí ìlàjà kíntúndé ọlọ́run sọ́bẹ̀ kámẹ́rì òbò yẹmi david bọ́sẹ̀ super esther palẹ̀mọ́ táíwò ògùnbíyì ọ̀pẹ̀yẹmí madu mayowa Dámilọ́lá Daniel. Tolú ìbí tó yẹ. Olùgbàlejò ni wòlíì olúfẹ́mi òní. Prayer City ti CAC Seventeen Tọ̀blẹ̀ lẹ́nu sọ́nsọ́ láti máa pàdé o. Ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ máa wà fún gbogbo èèyàn o fẹ́ ra lẹ̀ kọ́lé alárànbarà lé lórí ó yá nílé iṣẹ́ tó ta ojúlówó lẹ̀ rẹ́kí property ilé iṣẹ́ kààrọ̀ ọ̀tọ̀ ni tó ṣe ń fọwọ́ sọ̀yà fún tọ́rọ̀ bá dọ̀rọ̀ kára lẹ̀ sí gbangba lówó péréte plọ̀tì ilẹ̀ kan tí wọ́n tà ní six hundred thousand tẹ́lẹ̀ ní honeycomb garden tó wà ní igbó lóyìn ọjọ́ nìbàdàn ó ti di four hundred thousand naira báyìí èyí láǹfààní láti jẹ́ kí gbogbo mùtúmù wàrà lẹ̀ kọ́lé ọ̀pọ̀lọpọ̀ àwọn òtọ̀kùlú ìlú ló ti gbé ní honeycomb garden àǹfààní wà láti san fifty thousand naira sílẹ̀ tó sì mọ san yòókù pẹ̀lú ìrọ̀rùn rẹ́kí properties ó pẹ́ tán ti wà àti máa ṣe bọ̀ wọ́n kójú òṣùwọ̀n wọ́n wà ní thirty seven ọ̀yọ́ road providence court ajibade Ibadan. pè wọ́n sórí zero nine zero two eight six one six five zero three ra èyíkéyìí ilẹ̀ rẹ́kí properties pẹ̀lú ìrọ̀rùn lówó péréte. tí mo bá fi jó sí mo ọlọ́run ìpè wòlíì samuel káyọ̀dé abíára tìjọ cac àgbàlá ìtura kárí ayé ń pè wá tí àjọ̀dún jésù tọdún yìí àkòrí ni ìjọba rẹ̀ pẹ̀lú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december six títí wọ sunday december twelve ní olú ìyá àjọ cac àgbàlá ìtura ìlú àlàáfíà ọlọ́dẹ ní ìfẹ́ ní ìlú ìbàdàn ni yóò ti wáyé ọjọ́ monday december six ni a ó ṣíde pẹ̀lú ìsọjí ìrọ̀lẹ́ látago márùn-ún sí mẹ́jọ alẹ́ gbọmọgbọmọ ní ìpàdé àdúrà láàárọ̀ ọ̀sán ìsọjí ìrọ̀lẹ́ àti ìṣòru lójoojúmọ́ ọjọ́ sunday december twelve ní ìsìndúpẹ́ festival ministering pastor isaac abiara pastor matthew ashimolowo bishop Wanyoke, prophet funṣu akande reverend mrs funke adejumo prophetess esther ajayi prophet ezekiel oladeji CSC general evangelist pastor esu oladele CSC president bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december six títí wọ sunday december twelve olùgbàlejò àgbà ní prophet dr samuel kayode àtìlẹ́yìn evangelist grace abiara prophet and evangelist worldwide jésù lolúwa. thank you Nigeria Enterprises gọ́níyà fíjì lọ́rọ̀ furniture ní Tohac Interiors gbogbo ayé ló ti gbà pé àwọn gan ni home of imported furniture àrà tí wọ́n wá gbédé ní tìfà òpin ọdún tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní iléeṣẹ́ wọn báyìí àìdébẹ̀ láìrí tó wù yín pàápàá jùlọ imported bed lórí ìrànràn tó fi mọ́ orthopedic mattresses lóríṣiríṣi sáìsì tẹ́ bá ń fẹ́ àga dẹ̀nkùdẹ̀nkù tó jẹ́ tọ́lọ́lá dining set tẹ́ lè bá láàfin stools tó fi mọ́ table àti dressing mirror tó kọjá àfẹnuròyìn ìròyìn ibẹ̀ ni wípé lákòókò end of the year promo yìí owó òfàl lẹ́ máa fi ra èyíkéyìí furniture ní tohac interior tẹ́sí tó gbẹ̀bọ̀ ọdún lóríṣiríṣi ẹ̀ tètè kàn sí tohac interior ẹ̀ka tohac nigeria enterprises ní àgbékẹ́ kọ́ládàísí plaza àdójúkọ yídì agodi gra ìbàdàn tàbí kẹ́ pé oh eight oh nine three one five three seven nine one tàbí oh eight one five two two one eight five oh two tohac interior home of imported furnitures kì í ṣe ìròyìn mọ́ fire revival ìsọjú oníná tí ìjọ Christ Revival Miracle Church ti bẹ̀rẹ̀ ogun ọjọ́ pípẹ́ ti ṣẹ́ ọ̀pọ̀ ènìyàn ti ní ẹ̀rí pẹ̀lú àkòrí àyípadà rere látòkè wá. Many captives are already being delivered at this year's fire revival. aago mẹ́rin ìrọ̀lẹ́ ní ìsọjí àkànṣe àdúrà àràgbá yamuyamu fún gbogbo nípòjìpò láago mẹ́fà ìdájí sáago mẹ́sàn-án òwúrọ̀. Revival is 4 p.m. daily with special power-packed prayer for all and sundry from 6 a.m. to 9 a.m. Sátidé ogúnjọ́ ní ìpàdé gbogbo òjíṣẹ́ Ọlọ́run ní gbogbo ìjọ lọ láago mẹ́jọ Saturday twentieth is for interdenominational ministers and church workers conference by eight a.m. Sunday ọjọ́ kọkànlélógún làṣekágbá ìsọjí láago mẹ́jọ òwúrọ̀. And Sunday twenty-first is the grand finale by eight a.m. Wá pàdé Ọlọ́run Reverend P.F. Ọwá ti Christ Revival Miracle Church number seven P.F. Ọwá Crescent Adéyẹmọ Layout Mọ̀lẹ́tẹ̀ Ìbàdàn Fire Revival twenty twenty one wá kógun rèé ó tán balẹ̀. ajá balẹ̀. ó ṣeun ṣeun ajá balẹ̀ náà rèé o ẹnu ẹ̀ láwà tí kì í bí olówó nú ẹ̀yin tẹ́ wàá nù lé àdúpẹ́ lọ́wọ́ yín pẹ́ẹ́ tí ẹ̀ kú ò ní orí ìjókòó ń bẹ̀ hàn má gbé kú ń bẹ̀ ẹ jẹ́ kó wà ń torí ajá balẹ̀ tí ò ṣe é tami sí tí ò sì ṣe bomila. bẹ́ẹ̀ni ó sì ṣe bomila àwa là bomila. a kò ti gbà ó ṣe tamisi àwa là tamisi <laughs> nǹkan tí ọba pọ̀pọ̀pọ̀ tó ní àmọ́ ẹ̀mọ́ tamisi eléyìí ó pọ̀pọ̀pọ̀ ju ó all right ìròyìn ti ìpínlẹ̀ Ondo tí mo ṣí fìlà rẹ̀ fún ilé ẹ̀kan ẹ farabalẹ̀ kẹ́ Ondo hmm, hmm. wọ́n ní nǹkan ṣe níjù wọn gbọ́ létí lé tí wọ́n ń ṣe létí lé ààrẹ ìtílé mọ̀mọ́ náà mọ̀mọ́ ni nínú ẹgbẹ́ òṣèlú. People's Democratic Party ní ìpínlẹ̀ Ondo àti ìjọba tí ń tukọ̀ ìṣàkóso lọ́wọ́lọ́wọ́ báyìí níbẹ̀ lábẹ́ gómìnà Rotimi Akeredolu ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC wọ́n ti ń lọ́kìtì pípọ̀ báyìí látàrí yíyàn tí wọ́n yan ọmọ Akeredolu lára àwọn tí wọ́n máa ṣiṣẹ́ lábẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ondo orúkọ ọmọkùnrin náà ni Babajide Akeredolu as Director General performance and project implementation monitoring unit IPPIMU ní ìpínlẹ̀ Ondo ẹgbẹ́ òṣèlú PDP ẹgbẹ́ alábùradà wọ́n ṣe àpèjúwe yíyàn tí wọ́n yan ọmọ akérèdọ́lù yìí gẹ́gẹ́ bí àṣìlò ipò gbáà nígbà tí yàn bá wà lórí àga ìṣàkóso ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ondo láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ akọ̀wé ìpolongo Kennedy Perete ni ló ṣe àlàyé ọ̀hún ní péréte wípé ṣe rí nǹkan tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Ondo yìí bí ìgbà tí wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ kí àwọn mọ̀lẹ́bí Akérédolú nìkan ni ọmọ darí ìpínlẹ̀ Ondo ni ìjọba ara wọn ìjọba Akérédolú bàbá ìyá àti ọmọ péréte ló sọ̀rọ̀ pé gómìnà Rotimi Akeredolu àti àwọn èèyàn tí wọ́n wà nínú mọ̀lẹ́bí rẹ̀ ó ní wọ́n ń fẹ́ dáadáa fún ìpínlẹ̀ Ondo bẹ́nikẹ́ni ọ̀bámọ̀ káwọn ọmọ sọ fún wọn ni o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lè tọ́jẹ́ ọrọ̀ fún àwọn aráàlú wọ́n ń wọ́nà bí yóò ṣe máa pọ̀ sí ni bí ó ṣe ní dínkù lọ́wọ́ àwọn olójú olójú tókítókí tí mhm. wọ́n ń fẹjú mọ́ àwọn nǹkan ìjọba wọ́n ní ṣùgbọ́n ìjọba ti akérèdọ́lù kò tiẹ̀ ríro bí tí ò kọ́ mọ̀ gbogbo awuyewuye èyí táwọn èèyàn tí wọ́n ń sọ káàkiri wípé ẹ wọ́n ṣe bákan wọ́n ṣe bákan àti pé ọmọ rẹ̀ Babájídé tí wọ́n fi ẹ̀sùn kàn ní nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn wípé òun gangan ló nídìí àwọn àtọ́jà agbani tí wọ́n gbà sí igbó ọba tí wọ́n ń lugi nínú igbó ọba ní ìpínlẹ̀ Ondo ṣùgbọ́n ṣá o ìjọba ìpínlẹ̀ Ondo ti sọ̀rọ̀ wípé yíyàn tí wọ́n yan ọmọ Akérédolú yìí ó tọ́ sí ni nítorí pé ìka tó tọ́ sí mú la fi ròmú o wọ́n ní arákùnrin yìí ó kájú ẹ̀ orí rẹ̀ pé dáadáa ẹni tí í ṣe kọmíṣánná fún ètò ìròyìn ní ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Donald Ojogo ni ló sọ̀rọ̀ náà wípé àwọn ti mọ̀ wípé PDP ọ sọ̀rọ̀ àwọn ti mọ̀ bójú bá tiẹ̀ rí ẹnu àti ẹ̀sìn dákẹ́ díẹ̀ wọ́n ní tàwọn ni pé káwọn sáti gbájúmọ́ iṣẹ́ rere táwọn ń ṣe fún àwọn èèyàn ní ìpínlẹ̀ Ondo wọ́n ní gẹ́gẹ́ bí nǹkan tó ní àkọsílẹ̀ àṣìṣe ńlá ni o kéèyàn wà lórí àga àṣàkóso kó a máa wò tún kó máa wò sí pé à tí n bá ṣe báyìí àwọn èèyàn fọ̀n kò sí nǹkan tó ṣe táwọn èèyàn ò ní sọ̀rọ̀ àṣìṣe burúkú wa ni kéèyàn ọmọ jókòó kó o ṣe nǹkan tó dáa gbogbo àwọn nǹkan tí Rotimi Akeredolu ti níṣe lọ́bẹ̀ àwọn èèyàn lára mu ní ìpínlẹ̀ Ondo kò sì sí bẹ́ẹ̀ ṣe lè ran yanrú èèyàn báwọn sí ipò pàápàá ọmọ gómìnà tí jẹ́ Babájídé pé wọ́n yàn sí ipò tá a mọ̀ pé àwọn èèyàn ò ní í a mọ̀ pé wọ́n fọ̀hún pàápàá PDP wọn ò lè mọ́ sọ̀rọ̀ táwọn ni pé káwọn kọjú mọ iṣẹ́ rere táwọn ń ṣe ní ìpínlẹ̀ ti Ondo yìí nígbà tí ó máa fìdí ẹ̀ múlẹ̀ wípé ó tọ́ sí ni wọ́n fi yàn án sí ipò náà wọ́n ní ọmọkùnrin tẹ́ ń wò yìí o ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ti ṣe lábẹ́nú táwọn èèyàn mọ̀ láti bí ọdún márùn-ún sẹ́yìn báyìí pé kí ìjọba re kó lè wà ní ìpínlẹ̀ Ondo ó sì ti fi hàn pé orí ìhun pé ọpọlọ òun pé àti pé àwọ̀ ẹ̀ kájúlù láti yàn án sí ipò wọ́n ní nǹkan tó bá tọ́ sí ẹnikẹ́ni ni wọ́n fún ní ìpínlẹ̀ Ondo ó wá ṣàlàyé wípé nígbà tí Jonah Jangi tọ́yan ọmọ rẹ̀ ní jòní ní Plateau ọyàn Yakubu gẹ́gẹ́ bíi kọmíṣánná wọ́n ní PDP ọmọ wọn sọ̀rọ̀ kankan wọ́n lọ tẹ́ wọn lọ́rùn nígbà tí Okowa tó náà tún ṣe bẹ́ẹ̀ ní Delta wọ́n ní wọn ò fọhùn kí ló dé gan-an tó fi jẹ́ pé àwọn nǹkan táwọn gan-an tí wọ́n ti ṣe rí níwà ń ní ìsìn ní ìpínlẹ̀ Ondo ẹ mọ̀ pé àbòsí lọ́wà hmm. nídìí rẹ̀ hmm. ní ìpínlẹ̀ Ondo ẹgbẹ́ òṣèlú PDP ti sọ fún Akérédolú pé ẹ lè sọ ìjọba dìjọba mọ̀lẹ́bí yín hmm. ìjọba Akérédolú ọkọ ìyàwó àti ọmọ àfẹ́ bẹ́ẹ̀ nípínlẹ̀ Ondo. àwọn àgbààgbà ẹkùn Niger Delta ti ké tantan síta o wọ́n ní àwọn ò lè lọ́kọ́ńlé máa fọwọ́ kómi o bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sí ní apá Niger Delta ti ń fara jọ ajínasẹ̀ tí ń jẹun ajígbọ́n ni wọ́n ní pẹ̀lú òróró ajé tí Elédùmarè fi ṣèké àwọn ní ẹkùn Niger Delta ń ṣe ló dà bẹ́ẹ̀ pé ṣòkòtò tí ń ṣiṣẹ́ àrán wọ́n ti jù ú sóko tí ń jẹ ìyà búkúbúkú ọmọ Nàìjíríà ò rí tàwọn rò ìjọba Nàìjíríà náà kò sì náà ní ìgbésí ayé àwọn àwọn àgbààgbà àtolórí lẹ́lẹ́kàǹkà àti ìpele ìpele lẹ́kùn Niger Delta àwọn náà ni wọ́n túyáyá túyáyá bóde lánàá ti ṣe ọjọ́rùú Wednesday nílùú Yenagoa ìpínlẹ̀ Bayelsa láti fẹ̀hónú hàn sí bí ìjọba àpapọ̀ Nàìjíríà ṣe ń fojú àwọn èèyàn ẹkùn Niger Delta ríríkúrí tí wọ́n sì ń fi ìyà burúkúburúkú jẹ àwọn àwọn àgbààgbà yìí ni wọ́n sọ pé àbí torí Ọlọ́run nígbà tí Ọlọ́run kọjú sí àwọn ṣe lóore ní Niger Delta tí ọmọ aráyé sì fẹ́ máa fi ògo àwọn ṣètìjú ẹ̀yin ọmọ ènìyàn ìjọba àpapọ̀ ẹ̀ ṣe ti sọ ògo wa di ìtìjú pẹ́ tó wọ́n ní ọlọ́run kọjú sí wọn ṣe lóore pẹ̀lú òróró ajé àmọ́ àwọn ò rí gidi jẹ nídìí pẹpẹ àwọn rárá wọ́n ní fún ìdí èyí àwọn ń ké sétí àwọn aláṣẹ ilẹ̀ yìí pé àwọn àbá ẹnu lọ́lọ́ yìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá kí wọ́n padà kí wọ́n pawódà táwo ṣe lórí ọ̀rọ̀ ẹkùn Niger Delta torí pé àwọn ò lè wá ní ọ̀kọ́nlé máa fi ọwọ́ kó imí ni wọ́n ní lákọ̀ọ́kọ́ ná àbàtẹ̀ owó túùlù kan tí í ṣe okòólélẹ́gbẹ̀ta bílíọ̀nù náírà àbàtẹ̀ two six hundred and twenty-one point two three seven billion naira tí wọ́n pé wọ́n fẹ́ fi ṣe àtúnṣe àti líla àwọn ọ̀nà tó jẹ́ tìjọba àpapọ̀ láwọn ibìkan lórílẹ̀‐èdè yìí àmọ́ tó jẹ́ pé wọ́n ò fi ẹkùn niger delta sínú oko àwọn tí ó jàǹfààní ọ̀nà lílà àtàtúnṣe ọ̀nà wọn ní kíjọba ó padà o kí wọ́n lọ rèé fi oko àwọn sínú àtúnṣe ọ̀nà àti líla ọ̀nà yàtọ̀ séyìí wọ́n ní owó kan tí ọmọ orogún láti pàṣẹ owó orí eléyìí tí ó yẹ kó jẹ́ ìpín ẹkùn niger delta ìjọba ò tún fà wọ́n sí torí pé àjọ nnpc àjọ iléeṣẹ́ iléepo ilé wa ni wọ́n gbé tòun kalẹ̀ kò sì sóko ẹkùn niger delta ń bẹ̀ pé wọ́n jàǹfààní ẹ̀ wọ́n lé lẹ́yìn òun jẹ́ èjì ẹ̀ta nínú ẹ̀ tí wọ́n ń fẹ̀hónú hàn lé lórí òun náà ni ti kíkọ̀ pé àwọn ọgbà ìdá mẹ́ta nínú ọgọ́rùn-ún three percent eléyìí tí wọ́n ní wọ́n fẹ́ mọ̀ fún ẹkùn Niger Delta nípa epo tá à ń pọn láti ẹkùn wọn tó sì jẹ́ pé ìdábélé ń nìkan ni ọmọ tọ́ sí ẹkùn Niger Delta Ọlọ́run kọjú sí wa ṣe lóore àmọ́ ọmọ aráyé òjẹ́ ajayé yìí ní gidi pẹ̀lú òróró ajé wa tí wọ́n lò fi sọ̀rọ̀ ní nàìjà nílànà ṣòkòtò tó ń ṣiṣẹ́ àrán wọ́n ti gbàgbé ẹ̀ sóko lójú ìwé kẹfà punch yìí kan náà ìròyìn ìpínlẹ̀ èkó mọ́ńbẹ́mọ́ńbẹ́ ni mò wọ́n tò tẹ̀léra wọn ìjọba ìpínlẹ̀ èkó ti bẹ̀rẹ̀ sí ní dúnkokò mọ́ gbogbo ẹni tó kọ́ ilé lákọ̀ọ́pá tì àwọn abandoned buildings ìjọba ní <laughs> láìpẹ́ láì ìjọba ó bẹ̀rẹ̀ sí ní gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀ lẹ́kọ̀ọ́ torí pé àwọn àkọ́pa ti ilé yìí ibẹ̀ làwọn karambà ní ẹ̀dá ń farahá sí tí wọ́n ń ṣe iṣẹ́ burúkú tó ń halẹ̀ mọ́ ètò ààbò ní ìpínlẹ̀ èkó láti máa jẹ́ kí ètò ààbò ṣubú lulẹ̀ wò ń gágá àwọn aláṣẹ èkó ní gbogbo ilé tí wọ́n kọ́ lákọ́pa tì yóò di gbígbẹ́sẹ̀ lé ní kọ̀pẹ́ kò jìnnà ifá ládé oyè kàn tí í ṣe gíwá àjọ tí wọ́n gbé kalẹ̀ mọ́ mójútó ọ̀rọ̀ tó jẹ mọ́ báwọn lẹ́kọ̀ọ́ òun náà ló ju àtẹ̀jáde sí ìta ló kọ ìjọba ní ìpínlẹ̀ náà lábẹ́ rẹ̀ ìjọba èkó nínú ìròyìn míì wọ́n tún ti pàṣẹ fáwọn aráàlú lẹ́kọ̀ọ́ àtàwọn àlejò tí ń wo èkó pé kò ní sí gbàgbós àyìnbáńgà àtàwọn nǹkan ìfiṣeré ọdún kérésì o lásìkò yìí kò sí fireworks kankan bẹ́ẹ̀ èèyàn bá ṣerú ẹ̀ kò ní í ṣe bẹ́ẹ̀ mọ́ ìjọba èkó lọ́pàṣẹ eléyìí. ọ̀dà àbáwọn ẹ jẹ́ lọ sí ìpínlẹ̀ ti Kaduna níbi tí àwọn tó jẹ́ ajímẹ́fọ̀n àwọn olùkọ́ni ní jẹ́bẹ̀ wọ́n ti fọn mọ́ ìjọba ìpínlẹ̀ Kaduna lọ́wọ́ pé tún ẹ̀ àwọn ò ṣetán láti tún lọ rèé máa jókòó ìdánwò sọ kájú ẹ̀ kankan lábẹ́ ìjọba ìpínlẹ̀ Kaduna èyàn competency test tí wọ́n máa ṣe fún àwọn olùkọ́ ní ibẹ̀ ẹgbẹ́ Nigeria Union of Teachers NUT ti fọn mú pátá mọ́ ìjọba ìpínlẹ̀ Kaduna lọ́wọ́ ni pé àwọn ò ní gbà kí èyíkéyìí nínú ọmọ ẹgbẹ́ àwọn kọ́gbà kí ìjọba fi òun yí ẹ rẹ̀ látàrí ìdánwò sọ̀kájú ẹ̀ tí wọ́n máa gbé wá nígbà tó bá wù wọ́n NUT náà lọ sọ̀rọ̀ ọ̀hún jáde níbi ìpàdé ńlá kan tí wọ́n pè nínú ilé àwọn olùkọ́ Teachers House tí ń bẹ ní Kabala Constein ní Kaduna ní àná òde yìí wọ́n ní ìgbésẹ̀ ọ̀hún àwọn ti mọ̀ wípé ètekéte níjọba tún ń bá a bọ̀ láti tún mú àdínkù débà iye àwọn olùkọ́ tí bẹ ní ìpínlẹ̀ Kaduna irú ìtọ́wáyé ní ọdún mẹ́ta sẹ́yìn nígbà tí ó mọ̀ sọ̀rọ̀ níbi ìpàdé wọn ọ̀hún èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ alákòóso nínú ẹgbẹ́ àwọn olùkọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà national officers àti alága ní ìpínlẹ̀ Kaduna Ibrahim Dalhatu pẹ̀lú àwọn míì tí wọ́n jọ jókòó jíròrò lórí ọ̀rọ̀ pàtàkì tí ọkàn àwọn olùkọ́ pàápàá èyàn ìjókòó ṣèdánwò sọ kájú ẹ̀ léètí ìjọba tí wọ́n ń gbé bọ̀ wá bá wọn àwọn tí í ṣe alákòóso wọn ni wọ́n gbé ìgbìmọ̀ ẹlẹ́ni márùn kan kalẹ̀ pé kí wọ́n dá àwọn nímọ̀ràn lórí èyí tíjọba tí tó ń gbé bọ̀ yìí o kí wọ́n sì jábọ̀ fún àwọn láìpẹ́ jọjọ wọn ní àwọn ti bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́dọ̀ ìjọba àpilẹ̀ Kaduna pé kí ni wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn dà yìí ṣé àwọn ni ń pè ní TRCN ni èyàn Teachers Registration Council of Nigeria tí wọ́n ní ẹ̀tọ́ láti ṣe ìdánwò àtìgbàdégbà fún àwọn olùkọ́ni láti mọ̀ bóyá àwọ̀ wọn sì kájúlù wọn ní ìgbésẹ̀ èyí tí ìjọba ìpínlẹ̀ Kaduna ti ń gbé yìí ó mú ìfura dání àwọn sì béèrè lọ́wọ́ wọn pé ṣé lóòótọ́ ni táwọn ń rí lórí social media ayélujára káàkiri wọn láwọn ọ̀gbọ́n kẹ́nìkan kan dá wọn lóhùn láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ ti Kaduna àfìgbà tí wọ́n gbé timetable dé pé ìjọba ilẹ̀ lọ ṣe ìdánwò kọ́ ìdánwò ní hmm. competence test ẹ má gbé wá sọ́dọ̀ tiwa o hmm. ẹnì kankan ní wa ò ní ya dìndìnrín láti tó lọ rèé jókòó sí ìdánwò ẹlẹ́s sinmi rìn. ṣé wọ́n ti ẹ̀sìn kan gbà wá lọ́wọ́ ìnáwó. gbà wá lọ́wọ́ máa fa àsìkò bìlísì. Awolade àtàjà Vincent ní ọjà ó tún fẹ́ di títà ńgbà ó sì jẹ́ pé ọmọ alájẹ ni á àmọ́ ká tó lọ ẹ̀yin èèyàn tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì Facebook Facebook Live tó ti Fresh FM one oh five point nine lé Ìbàdàn mo fẹ́ mú kọ́mẹ̀ntì méjì péré nínú eléyìí tí ọṣẹ́wọ́sí mi. No, látọ̀dọ̀ Tèmítọ́pẹ́ Ọ̀jẹ́yẹmí ó ní ẹ dákun bàbá Abọ́ládé Sàlámì àti Adébáyọ̀ Fálékè a fẹ́ sọ ohun tó ń ṣẹlẹ̀ ní báǹkì kan èmi ò ní dákọ báǹkì o bó ti ẹ̀ yẹ pé báǹkì o ǹjẹ́ ọjẹ́ mọ̀ pé báǹkì tèmi gan ni. ok ẹ̀yìn nǹkan fẹ́ pé ọ̀rọ̀ báǹkì mi ti sọ mẹ́. ok àmọ́ kì í ṣe torí ẹ̀ mo fi ń kalẹ̀ yìí o. ok ok ó ní òun fẹ́ fi ọ̀rọ̀ báǹkì ọ̀hún tó wà létí pé bàbá rí ẹnu fi báwọn sọ sí ìgboro ayé káwọn aláṣẹ kí wọ́n lọ rèé béèrè lọ́wọ́ báǹkì àwọn pé kí ló dé tí wọ́n dédé yọ owó nínú àkáǹtì àwọn kọ́ítọ́mà láì nílárí tí wọ́n torí ẹ̀ yọ láì sí ládéhùn pé wọ́n yọ owó àwọn wọ́n ní àwọn fẹ́ jẹ́ kí public ah, public náà public space náà lè ti wá báńkì sábà máa sọ fún yàn báwọn yọ owó <laughs> ẹ gbọ́ tolólóló service charge àti kìnnì kankan kan àwọn owó kéékèèké tẹ́ ẹ ti ń fojú wò yìí tábàgbà tọrọkọbọ tọrọkọbọ tọrọkọbọ bí a bá yóò di billion ní millions of lórí hmm. millions of people hmm. yóò di billion jọ ìbéèrè yìí ah, bóyá lórí dẹ́ndẹ́ bóyá hmm. lórí ní situation room àbí lórí ojúkojú. Hmm a ó yẹ kí a mójútó ọ̀rọ̀ àwọn báǹkì lórí agbágbé àwọn wo ní mójútó àwọn wo ni tọpinpin agbọ́pẹ́ nísìnyí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ní NBC hmm. ṣé àwọn báǹkì ní CBN àbí ṣé CBN ni ò mọ àwọn kùdìẹ̀kudiẹ àtàwọn ọgbọ́n ìrẹ́nijẹ ìgénita táwọn báǹkì ń hù sára lù. nígbà ọba dorí ojúkojú ẹ mọ sọ yòó tá a bá tún bẹ̀rẹ̀ eléyìí ò ní ìsìn. àsìkò ò ní gbà o. ẹlẹ́ẹ̀kejì tí ó tún jọ bẹ́ẹ̀ ni ti ìṣẹ̀lẹ̀ gbajúgbajà ẹnìkan tó jẹ́ onílé ìtura nílùú Ilé-Ifẹ̀ hmm. tí wọ́n ti mú wọn báyìí wọ́n sì fẹ̀sùn kàn wọ́n wípé ikú tó pa arákùnrin kan tí ó jẹ́ akẹ́kọ̀ọ́ tí ń gboyè ìmọ̀ ìjìnlẹ̀ ń kẹ́kọ̀ọ́ láti gboyè ìmọ̀ ìjìnlẹ̀ hmm. ní fásitì hmm. OAU pé kí bàbá òun wá dáhùn sí àwọn èèyàn wá wá sórí Facebook wọ́n ní káwa náà mọ́ gbàgbé o Fọlárìn Uh, Johnson Anfan ó ní you guys should investigate into the murder of the Oyo State accountant at the Hilltop uh, hotel a wá nǹkan ṣe sí i bó tiẹ̀ jẹ́ pa àdàkẹ́ hmm. lórí ẹ̀ náà àwa náà dákẹ́ ṣùgbọ́n wọ́n ní ẹ jẹ́ ká wádìí ohun gbogbo dájú ni gbogbo dájú ká lè fi dí òtítọ́ múlẹ̀ bó ṣe ń lọ nǹkan tẹ́ ẹ bá gbọ́ ní Fresh FM ẹ mọ̀ pé a ti rí òkodoro dáadáa. kódà láàárọ̀ yìí Isaac Brand ti ń sọ fún mi pé ní situation room kọmíṣánná ọlọ́pàá lọ́sùn wọn á sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ Hilton Hotel yẹn hmm. ṣe ẹ ti rí i pé tiyín là ń ṣe. bẹ́ẹ̀ni tọ àwa náà ò fìgbà kọ̀ọ̀kan sun ah, àfìgbà kọ̀ọ̀kan sun ìyá àtàjà. ajá balẹ̀ ajá balẹ̀ náà láyò jẹ́ tí ìmọ̀ nàdúrù tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ revolution plus property ló ní kòkò kẹ̀ pẹ̀lú revolution plus kpk christmas promo. tó bá fẹ́ ra lẹ̀. Oh, yes. àyèlè yìí fẹ́yìn náà láti dorílẹ̀ dorílẹ̀ fúnra ara yín o. bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kàrúndínlógún oṣù kọkànlá november fifteen twenty twenty one ọjọ́ kàrúndínlógún oṣù kìíní ọdún twenty twenty two january fifteen twenty twenty two bẹ́ẹ̀ bá ti ra lẹ̀ revolution plus property lẹ́kọ̀ọ́ abẹ́òkúta simawa ìbàdàn àbújá àti port harcourt tẹ̀sí san fifty thousand thousand naira sí five million naira ẹ̀bùn ti wà á lẹ̀ fún yóò bíi àpò rẹsì òróró èlò sẹbẹ̀ adìẹ ewúrẹ́ àgbò ẹ̀bùn kérésì christmas hamper àti àyà àtiyọjú sí ayé ìparí ọdún revolution plus property kó pọ̀ kẹ́ ẹ wò ẹ tún lè san owó yín fún oṣù méjìlá ọdún kan ló ń jẹ́ bẹ́ẹ̀ àdó yóò kájọ ẹ pé oh eight oh five three four two four four eight five oh eight oh five three four two four four eight six oh eight oh five three four two four four eight nine revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mù. Thank you. the ace fashion academy ah. tún gbé nǹkan ara dé o wọ́n kọ́ bí a ṣe ń ránṣọ bí ó yàtọ̀ sáwọn tó kù ó ìrọ̀rùn ló bá bá dé. bẹ́ẹ̀ni o the ace fashion academy pẹ̀lú ìbáṣepọ̀ institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi awólọ́wọ̀ university ilé-ifẹ̀ lóníkẹ́ wa kọ́ṣẹ́ aṣọ ríro lọ́nà tó bòde òní mu aṣọ ọkùnrin àti tóbìnrin native pẹ̀lú corporate dresses sẹ́wọ́dẹ̀ máa rí èrè rẹpẹtẹ títí yóò tún fi yàtọ̀ sáwọn ilé ètò kù àwọn oríṣiríṣi àrà ọgbẹ́ àtinúdá àti báwo ṣe máa ríṣẹ́ gbà lọ́wọ́ àwọn ilé iṣẹ́ ńláńlá ẹ ó máa ránṣọ fáwọn èèyàn ńláńlá ńlá láwùjọ pábánbárì bẹ̀ ni wípé ìwé ẹ̀rí tó dájú lẹ máa gbà lẹ́yìn tẹ́ bá kẹ́kọ̀ọ́ yege ní the ace fashion academy gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pẹ̀lú owó péréte ni o fún gbogbo ẹni tó bá wù láti wà lábẹ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ti the ace fashion academy àti institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi Awolowo university ilé-ifẹ̀ ṣàgbékalẹ̀ ẹ lè kàn sí first floor ọmọ house òní ànsán ládojúkọ palms small. Green road ìbàdàn telephone zero eight one five six eight four five six zero eight thursday twenty five november ní form máa close iṣẹ́ kíkọ́ máa bẹ̀rẹ̀ ní monday twenty nine november december àǹfààní aláìlẹ́gbẹ́lẹ́lẹ́ yìí ẹ ò gbúdọ̀ míì sẹ̀ bàbá bọ́lárìnwá aláwòye dé. àìsàn àtàrùn tó ń ṣe kọ́ńtàdì gbọ́lágun ara ẹ wá bíbà pẹ̀lú ewé àtẹ̀gbọ́ ilẹ̀ bá bá wa ọ̀nà àbáyọ dé. bórí bá ti kún alábẹ́ni ká wá lọ. bódò bá ti kún àgbàlagbà ọmọ ẹ̀ lọ́rọ́ kan. gbogbo ẹ̀dá tó ní kalẹ̀ hìn. lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí ogun tó fẹ́jú tó tó mọ́ wọn. ẹ mọ́kàn balẹ̀ ọ̀nà àbáyọ dé. bàbá bọ́lárìnwá aláwòye lónìí bẹ́rù bá kọ òkè tó kọlẹ̀. ó tún níbi kan àgbẹ̀ sí o. ìwọ náà mọ fọwọ́ rẹ jábára. bàbá bọ́lárìnwá aláwòye ti wà nílùú ìbàdàn ní àjàó bọ́sítọ̀ ní express ọ̀nà jọ ládùúgbò jákan wọn ẹ sì lè pè wọ́n sórí nọ́mbà yìí o oh eight o oh eighty six twenty three twenty five ninety four àti o oh eight one twenty two fifty two thirty seven seventy nine bàbá bọ́lárẹ̀wá aláwòye ló ní ẹ tújúká ayọ̀ ló kàn ó. Edu Consult is a teach again your certified school of preliminary studies. Edu Consult is inviting interested candidates who desire to obtain national technical certificate, advanced national technical certificate, national business certificate, and advanced national business certificates awarded by NAPTEP to register through Edu Consult for technical certificates for technology and engineering programs, as well as business certificates for business management and administrative programs. These programs are equivalent to Ordinary National Diploma, OND, National Certificates of Education, NCE, and others. At Edu Consults, we conduct academic arrangements for all NAPTEL programs as approved by the board. NAPTEL certificates are internationally recognized and globally acceptable for academic purposes, work purposes, and immigration purposes. You're therefore enjoined to register today for your NAPTEL programs at Edu Consults Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan. Telephone Zero zero eight one three three five four three eight two. Edu Consult. Together, we soar high ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún ni tí àkórí rẹ̀ ń jẹ́ kò sí gbèǹdéke mọ́. no more limitation ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún tí ìjọ CAC ṣàgbékalẹ̀ rẹ̀ tó mọ̀ ń wáyé ní Babalọlá International Memorial Miracle Camp ìkejì-arakejì ìpínlẹ̀ Ọ̀ṣun. máa bọ̀ wá darapọ̀ nínú ìpàgọ́ àdúrà tọdún yìí fún ìgbàlà pípé ìwòsàn ìtúsílẹ̀ àtàlùyọ rẹpẹtẹ. wá gbọ́ ilé agbára house máa di ṣíṣí fún ìgbà kejì lákòókò ìpàgọ́ àdúrà yìí ẹ̀ẹ̀mẹ́ta di ṣíṣí rẹ̀ lọ́dún. bákan náà odò tí àpọ́sù Babalọlá yà sí mímọ́ yóò di ṣíṣí lẹ̀ fún wednesday thursday àti friday ọ̀sẹ̀ yìí ni o. àwọn olórin ẹ̀mí bíi bísí aláwìyé àlùkò lẹ́kọ̀ọ́ rẹ̀ mí lẹ́kọ̀ọ́ ọmọ dáfídì elijah akíntúndé ọlọ́run kò sọ bẹ́ẹ̀ olúwa ló ní bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ni yóò mọ forin ẹ̀mí jíṣẹ́ ìgbàlà pẹ̀lú àwọn wòlíì ọlọ́run alààyè pastor friday andansi assistant camp coordinator prophet olúwalọ camp coordinator prophet hezekiah o ọládèjì general evangelist cac worldwide pastor so ọládélé president cac worldwide dájúdájú ìyanu aláìní gbèǹdéke yóò farahàn nú ayé rẹ̀ handsome lọ́wọ́ ọlọ́run mo wà o. lọ́wọ́ ọlọ́run mo wà. bàbá dúpẹ́ orí àtúgbàmí rẹpẹtẹ abdulhakeem oyetayo ladimeji mc handsome mr lọ́wọ́ ọlọ́run ló tún pe gbogbo wa pé ká tún jọ parapọ̀ fẹ̀mí ìmoore hàn dọ́wẹ́kẹ̀ lọ́jọ́ àyájọ́ lọ́wọ́ ọlọ́run tọdún twenty twenty one three in one celebration ìfàmìyẹ danilọ́lá award presentation ìfẹ̀bùhàn talent exhibition tó fi mọ́ ìfilọ́lẹ̀ àwo orin tuntun tádì bàbá ní thursday ọjọ́ keje oṣù kejìlá nínú gbọ̀ngàn ayẹyẹ láfíà hall àpáta ìbàdàn bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ eré tòrètì ijó tìlù tẹ̀fẹ̀ tàwàdà la máa gbádùn tai currency yinka james kabiru alayọ̀dẹ̀rẹ̀ asalatu fẹ̀mú lancaster wòlíì àgbà cute abiola eob ọ̀rọ̀lọ́mọ pírísẹ́ńtà pajwan babatunmise queen norma mc always àti monsuru ọmọ àfà tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ nífẹ̀ẹ́ yẹn gan dr yinka ayefẹ́lẹ́ mon lólùgbàlejò àgbà ankara lọ́wọ́ lóhùndé ti wà ní fresh fm pẹ̀lú four thousand naira péré ẹ lè pe oh eight oh five six four three five one oh one lọ́wọ́ lóhùndé proudly supported by fresh fm Lafia Hall and Talvik Favours of Tao Nibata á ti lárinrin jù. Prọfẹ̀tà Adéyẹmọ, Presidential Wonderland ní Sọ́gun o, Ọlọ́run àrà wà ń bẹ̀ o. Ah! olúwa àsìkò tó mo ti tó góòlò. èyí ni àkórí ìpàdé àdúrà alágbára night of wonder ti friday kẹtakẹta lóṣooṣù eléyìí tó máa wáyé the cry redemption wonderland lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ pàgọ́ nípa sọ̀tòrọ́ nítòsí akínyẹlẹ́ mọ́lẹ́yà àbàdàn ibi tí ọlọ́run ti lọ apostle of wonder prophet samson alasunba adéyẹmọ ara ọ̀tọ̀ gbà ní tóṣù kọkànlá yìí o ó ṣe kò gé ọjọ́ kan níwájú olúwa ibi tí ọgọ́rọ̀ àwọn èèyàn nílẹ̀ yìí àti lókè òkun tí wàá mọ takuti jésù láti gba èrè ayọ̀ wọn látàgọ́ mẹ́sàn-án òwúrọ̀ friday ọ̀sẹ̀ yìí àgbà mi ìṣòro alágbára láàárọ̀ tó tẹ̀lé làṣálẹ̀ ẹ wá pàdé pásítọ̀ tí ò pa wọlé pásítọ̀ daniel ọ̀dẹ́rìndé pásítọ̀ ẹ̀fọ̀ adéòkè pásítọ̀ ṣẹ́gun ọ̀nà tóyìnbó pásítọ̀ látúndé jẹkọ̀ pásítọ̀ olúwọlé benedict prophet samson lásùnfọ̀ adéyẹmọ lólùgbàlejò láti ọjọ́ làwọn ti wọkọ̀ akínyẹlé kẹsàn kalẹ̀ ní sogoro ẹ ti máa rí pátákó ajúwe wonderland níbẹ̀ telephone zero seven zero three seven four three olúwa o àsìkò ti tọmọtọgọ́ olójú òní lajú ẹ̀ sílẹ̀ kí tàlùbò kò wọ́ bẹ́ẹ̀ lónílù òní fẹ́ ó tú èyí ló mú kí gbogbo àgbáríjọpọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ agbẹ́bọ̀ ò nípínlẹ̀ ọ̀yọ́ central working committee for ball drilling in ọ̀yọ́ state láti kéde fún gbogbo ẹ̀yà aráàlú àtúníbàárà wa wípé àwọn àṣàwọ̀ akọ́ṣẹ́lákọ́tì àtàwọn tí ò kọ́ rárá ti pọ̀ nílùú tí wọ́n sì ń pera wọn drillers wọ́n ti ń bà wá lórúkọ jẹ́ wọ́n sì lè dá wàhálà alẹ̀ ọlọ́mọjà rí central working committee for ball drilling nípínlẹ̀ ọ̀yọ́ ń kéde wípé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ agbẹ́bọ̀ ò nípínlẹ̀ ọ̀yọ́ ti wà ní ìdáwọ́kọ́ náà báyìí láti yọ àwọn kàńdá kúrò nínú ìrẹsì. àwa ń fẹ́ ìrànlọ́wọ́ ẹ̀yin aráàlú lákòókò yìí. tẹ́ ẹ bá ti rẹ nìkẹ́ni tó ń gbẹ́ bọ́ o tàbí tó fẹ́ gbẹ́ bọ́ o fún yín. ẹ béèrè ìwé ìdánimọ̀ tẹ́gbẹ́ fún. tàbí kẹ́ ẹ pe àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí. o oh seven o oh eight eight seven o oh three seven seven eight tàbí o eight o three five seven o four o six five. nígbà tá a bá bẹ̀rẹ̀ iṣẹ́ padà a ó kéde fún yín. ó sì ṣeé ṣe kí iye owó tá a máa gbẹ́ bọ́ o yí padà sí ti tẹ́lẹ̀. ṣùgbọ́n nítorí ìrọ̀rùn yín ni o. ẹ ṣe púpọ̀ olùkéde Central Working Committee for About Drilling in Oyo State ta ló ń ṣètò ẹ̀ Safe Border ní o odindi akoto àti gbogbo ohun èlò pẹ̀lú àjẹsẹ́kù ojoojúmọ́ tó tó ẹgbẹ̀rún márùn-ún náírà bó o bá ṣiṣẹ́ dáadáa lórí Safe Border gba fóònù iṣẹ́ pẹ̀lú ìdógò ẹgbẹ̀rún kan àbọ̀ péré lórí Safe Border iṣẹ́ mẹkáníìkì ọ̀fẹ́ pẹ̀lú ìṣèdúró tó péye fún ìjàmbá kankan lórí Safe Border. di ọlọ́kadà Safe Border lónìí kí o sì bẹ̀rẹ̀ sí jẹ gbogbo àǹfààní wọ̀nyí kàn sí wa lórí zero one seven zero zero six two two zero tàbí zero eight one three four four three seven two two six fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. ṣé bọ́dà jọ ṣe bọ̀kadà. àìsàn má ṣe wá kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wà láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pòògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òjìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé iṣẹ́ health consult oríṣiríṣi ògùn àìsàn ju ká máa wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀ lọ́jọ́ monday títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́po mrs nítòsí bishop phillips academy ìwó road ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera rẹ rẹ̀ ṣe pàtàkì. iná líla ìwà iná ilé ìrọ̀jìhùn à ń fàsìkò yìí kéde ìpapòdà màmá wa aliaja Safrat abeke Yusuf kò bọmọjẹ́ akẹyọ̀ màmá wa onínúure abiyamọ tòótọ́ gbogbo ipa ribiribi tẹ́ ẹ ti kó lórí àwọn ọmọ ẹbí ará ọ̀rẹ́ àtojúlùmọ̀ kò ní jẹ́ ká gbàgbé yín títí láé àdúrà fìdáhùn ọjọ́ kẹjọ yóò wáyé lónìí òde yìí ti ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá ọdún 2021 tá a wà yìí nínú gbọ̀ngàn màpó nílùú ìbàdàn ní dédé aago mọ́kànlá òwúrọ̀ yìí gẹ́rẹ́gẹ́ àlejò pàtàkì tí ó wà ń kalẹ̀ ní sheik abdulganiu abubakar agbọ́tọmọ kékeré chief imamu ilẹ̀ ìbàdàn olùdánilẹ́kọ̀ọ́ níbi ìjókòó àdúrà fìdá ọ̀hún ni sheik ismail adékúnlé gbàmọ́ládàá kọ́lọ́hún ọba kó bá wa fi àlùjáná onídẹ̀ra kó fi kẹ́ wa aliaja safarat abeke yusuf kò bọ́mọ jẹ́ akẹyọ. tọ ọ̀dọ̀ àbí náà ni a ti sẹ́ àmọ́kútó pa àṣẹ̀rí padà jẹ́ ń sọ̀rọ̀ tí a sùpù fún ìjọba àpapọ̀ lórílẹ̀ nàìjíríà ẹ̀yùn academic staff union of polytechnics hmm. wọ́n ti sọ fún ìjọba pé owó táwọn ní làwọn ń yá ìjọba lọ́wọ́lọ́wọ́ báyìí kí ìjọba mọ̀tún gbà kí ìyanṣẹ́lódì kan kó tún bẹ́ẹ̀ lẹ̀ o hmm. kó wọ́n tètè gbé fifteen billion naira hmm. tí ń bẹ́ẹ̀ lẹ̀ o wọ́n gbé lẹ̀ fáwọn o bí bẹ́ẹ̀ kọ́ bákan náà tún ni àjọ tó ń rí sí títako gbígbé oògùn olóró àti mímu oògùn olóró wọ́n ti sọ̀rọ̀ látẹnu alága àjọ náà ìyún ọ̀gágun Buba Marwa wípé kò dín lọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà bíi mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n kúrò láti máa fẹ́fẹ́ kúfẹ́ mọ̀mọ́kúmu fàfàkúfà. làlàkúlà mm. ok lákòótán ẹ̀yin ará lágbo aré ìdárayá akọ́nimọ̀ọ́gbá rọ́ọ̀ ti ní káwọn olólùfẹ́ aré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ó dákun kí wọ́n mọ̀ kan ìgalòmágbélébò o lórí ntọ́gbánjó ní pé ẹ wo nǹkan mọ́ wá bẹ́ẹ̀ o ẹ bá ń fi ìgalò lọ́rùn sílẹ̀ mm. òsínmẹ̀ ti ní íjíbítì ọmọ mẹ̀mẹ̀ òsínmẹ̀ ni lórí ètò wa ńlẹ̀ yìí ẹni máa bá wa dù yóò ní ẹsẹ̀ bóyá arin lọ́kàn mẹ́sẹ̀ ni let's go there ó ní àwọn ọmọ nàìjíríà kẹ́ ẹ mọ́ retí ààrẹ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí ó dàbí idán lójú yín látọ̀dọ̀ Super Eagles àmọ́ àwọn èèyàn ní a lè lu ilẹ̀ íjíbítì ogun íjíbítì lè ṣẹ́ níwájú super eagles àmọ́ <laughs> rọ akọ́nimọ̀gbá super eagles nílò ìrànlọ́wọ́. kẹ́kọ̀ọ́ ọmọ bá rọ̀ mọ́rọ̀ lọ́wọ́ ẹ̀já dìde. tọ́